هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعين الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí ẹni tí yóò gba ìfà fún ọlọ́run ọba àti anabi sallallahu alayhi wa sallam ẹni tí yóò yọ́nú sí ìlànà ọlọ́run ọba lórí àlàyé tí anabi sallallahu alayhi wa sallam tí ó gbé wá àti lórí ìlànà tí ọlọ́run bá àlékọ́lá tí ó pa anabi sallallahu alayhi wa sallam láṣẹ láti wá sàyè fún wa ọlọ́run bá tí ó ṣe orí fún wa ọlọ́run bá tí a dúpẹ́ fún. àjẹ́rìí pé ọlọ́run bá yín ní kí alọ́ba tí ó tọ́ láti máa fún níjọsìn àjẹ́rìí pé kò tọ́ láti jọ́sìn fún nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run ọba àtijọ́ ilé kò tọ́ láti wá orogún fún ọlọ́run ọba náà. àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run ọba àti ìrà jẹ́njẹ́ tán ọlọ́run fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ alqiyama. ẹ̀ka tí a ń gbé yẹ̀wò òun náà ni àlàyé nípa àgbọ́yé bídà ìdájọ́ bídà láàrin ahlu sunnati wal jama'a àti àwọn alkhawarij àgbọ́yé bídà nínú sọ̀wọ́n ahlùsúnnàtì wal jama'a àti sọ̀wọ́n alkhawarij òun náà nìkan tí à ń gbé yẹ̀wò láti lè bá a mọ èwo ni ọ̀rọ̀ tí ó dúró déédéé èwo ni ọ̀rọ̀ tí ó bá ìlànà nàbì sallallahu alayhi wa kí ni àdìsọ́kàn tí ó dọ́gba pẹ̀lú àdìsọ́kàn Nabi sallallahu alayhi wa sallam lórí alámọ̀rí yìí lórí ọ̀rọ̀ bídà báwo ni ojú tí Ànábì sallallahu alayhi wa sallam báwo ojú tó fi wo bídà báwo ló ṣe rí kí ni ìdájọ́ tí Ànábì sallallahu alayhi wa sallam fi bídà kí ni àgbọ́yé táwọn sàhábà gbọ́yé lórí ẹ̀ ìlànà wo ni àwọn àfa sunna ìlànà wo ni wọ́n rìn lórí ìdájọ́ bídà eléyìí báyìí ni àwọn kan tí à ń gbéyàwó tí àwa ń to àwọn nǹkan náà tá ń to bọ̀ látòkè látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam títí tó fi dọ́dọ̀ àwọn ọmọ kéwà nábì àwọn sàhábà tó fi dọ́dọ̀ àwọn ọmọ kéwà àwọn tó kéwù lọ́dọ̀ wọn tó fi lọ́dọ̀ àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà àtàwọn ọmọ kéwú àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábà bá a ṣe ń tóbọ̀ nìyẹn kó tó di pé ọ̀rọ̀ sheikh salim hilali hafizahullahu wa ra'ah eléyìí tó wá sí pé ìkan nínú àwọn ọmọ ẹ̀yà tí wọ́n wà lójú ọ̀nà sàlàfíyà òun náà ni ó pe sheikh salim hilali lórí ọ̀rọ̀ ọkùnrin kọ̀ọ̀rìjì ọkùnrin jàbátá yìí nípa irọ́ ńláńlá eléyìí tó ń pamọ́ ṣéèkù yìí àti àsìlò àti àsìkà àti àsìtú tíra ṣéèkì tó ń tú fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ láti fi kó tajàbá wọn wípé ṣéèkù yìí o àwọn náà nírú rí tóun ní ṣéèkù àṣéèkù almuhadithu abu usama salim bin eid alhilali asalafi pé àwọn náà lọ sí ibi ìròyìn tó ń lọ yìí. àṣàyẹ pé ọ̀rọ̀ yìí kéṣẹ́ tì í àti kéní àti kejì ẹ̀ tí Sheikh Salim Hilali tàbí ṣàlàyé nípa ọkùnrin yìí ó ti wà lọ́wọ́ wa ó tóbi jọ́ mẹ́ta kan. naam àbá nǹkan tí a fi tí ṣàlàyé lórí ẹ̀ ni pé àti ìbá ọ̀rọ̀ yẹn bá ṣe ń tó bọ̀ àti ìbádọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn àfa àsìkò yìí ọ̀nà sì jìn ọ̀nà sì jìn ká tó bá dọ́dọ̀ àwọn àfáàsìkò yìí ẹ̀rí kọ́dọ̀ àwọn sọ̀hábà láti dé tabakó lọ́dọ̀ àwọn sọ̀hábà á lọ sọ́dọ̀ àwọn ọmọ kéwu wọn á tún lọ sọ́dọ̀ àwọn tó kéwu lọ́dọ̀ wọn á tún lọ sọ́dọ̀ àwọn tó kéwu lọ́dọ̀ wọn bá a ti fẹ́ máa tó nǹkan yẹn bá a ti fẹ́ máa tó nìyẹn títí títí tóbi di àsìkò tí wáyé tóbi dórí àwọn àfáà àsìkò wáyé ṣùgbọ́n qadara Allahu ma sha'a fa'al bọ́lá wa ní kẹ́lá bá ṣe fẹ́ kí n kan rìn òun náà ní orin ọkùnrin yìí sáré kájú nítorí jàǹbá àti màdàrú eléyìí fẹ́ ṣe ó ti rí pé kéṣẹ́ ti Sheikh Salim Hilali à ń fọ́nká à ń fọ́nká létí gbọ́ àwọn èèyàn àwọn èèyàn lẹ́lẹ̀ ń gbọ́ ẹ̀mí wọn ń gbọ̀n láwọn tó yẹ sí pé òdodo ni wọ́n ń wá láwọn tó yẹ sí pé ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe tí ẹ̀sìn kí wọ́n fẹ́ máa tẹ̀lé ọkùnrin yìí ní tẹ̀lé afọ́jú báwọn ọmọ rẹ̀ ti ń tẹ̀lé káàkiri láwọn ọmọ tí ó dákàmọ̀ tán tẹ̀lé káàkiri yìí àwọn kan bẹ́ẹ̀ nu wọn tó yẹ pé àwọn fẹ́ mọ òdodo ẹ̀sìn ni ṣùgbọ́n tá ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí ó ń kódà mú bá wọn kódà àti nínú wọn tó yẹ kó ti alhamdulillah lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí náà ni tóun náà gbọ́ ó fi lànà ilẹ̀ gbà tí ọkùnrin yìí wá rí pé nǹkan yìí ọbẹ̀ máa kágbá kó bá rùn ọbẹ̀ tú ẹgbẹ́ mọ́ òun lórí ọbẹ̀ tú ìjọ ká mọ́ òun lórí ọwọ́ sáré lè dèbè sí so òun àti ọmọ rẹ̀ Rasheed Mustapha àwọn méjèèjì wọ́n sáré tètè ṣe màdàrú wọ́n sáré tètè sọ kátàkátà wọ́n sáré tó fẹ́ da ọ̀rọ̀ náà rú mọ́ àwọn ọmọ wọn lójú láwọn méjèèjì torí àwọn méjèèjì ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ìgbẹ́ni tí gbé bá ti fà ìkara wọn tẹ̀lé ni tí yàbàdà bá ti fà báyìí Rashidi ni ó tó tẹ̀lé lẹ́yìn so ẹ̀rí pa àwọn ọmọ wọn náà wọn à ní nǹkan míì tá máa ń play àwọn méjèèjì náà ni tá bá ti play jàbàtà díẹ̀ tá bá ti sú wọn ó tún fi Rashidi lé wọ́n ti sin wọ́n tún fi jàbàtà lé wọ́n ti sin wọ́n tún fi rasidi lé so bá ṣe máa ń play rẹ̀ lónìí so àwọn méjèèjì tí wọ́n ń tẹ̀lé nìyẹn àwọn méjèèjì tí wọ́n sọkun ọkùn ọkùn síra wọn lọ́rùn tá gbélé lọ́wọ́ pé káwọn tẹ̀lé káwọn wá wọn káàkiri nìyẹn náà sọ̀rọ̀ àti wọn àwọn rò pé ẹgbẹ́ bíi ṣe sí wa pé gbogbo àwọn nǹkan tó bá rújú báyìí àbáwọn akẹ́tọ́kùnrin bá ń dá òru àwọn sọkúsọ rẹ̀ àwọn máa yanjú ẹ̀ ni kódà tá a bá ń bá ọ̀rọ̀ tá à ń bá lọ lọ tọ́wá tó ní kó ti sọ kátàkátà kan tó nídìí tó bùkátà kí á sáré tètè yanjú ẹ̀ kásìkò rẹ̀ tó lọ ní tá à ń bá lọ apáti náà á wà yanjú yẹn tàbá parí ẹ̀ tán á tún gbé tá à ń bá lọ á tún máa bá lọ. ẹjẹ bí ẹ̀kọ́ ilé ìtawà àrídọ́dọ̀ àwọn àfa sunna sílẹ̀ àbí ìjẹjẹ tọ́ra aláǹfààní àti ṣe níjẹjọ torí òjò tí ó rọ̀ so láti jẹjẹ láti ń sàlàyé lọ lórí àwọn ìsọkúsọ tó sọ so inshallah ta'ala nǹkan táwa ń ṣe ni pé à ń play kíjẹ́tì yẹn tába ti wá play rẹ̀ á dájú díẹ̀ ọ̀rọ̀ tó bá sọ á fèsì lé ibi tó bá ti kàkú kà ibi tó bá ti wí ikú wí ibi tí yéé bá ti kọ́ lẹ́sẹ̀ gbogbo àwọn eléyìí báyìí la ń yanjú ṣé báyìí nísìnyí títí títí tọ́lọ́mọba àlekèlè òfin ní kí á rí ọ̀rọ̀ náà kárí yanjú tán inshallah ta'ala ibi tí a plé rẹ̀ dé ní ọ̀sẹ̀ tí ó lọ ìbẹ̀rẹ̀ láti tẹ̀síwájú lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́n ba láti lè jẹ́ kí òdodo kí ó lè hàn sí gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òdodo ṣé bá ní sí inshallah ta'ala tábà wá plé yẹn tán àwọn ọ̀rọ̀ tí ń kà tí ń fi kó ìdààmú bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ nípa ọ̀rọ̀ Sheikh Salim Hilali asàlàyé ẹ̀fọ́ wa pẹ̀lú gbọ́lọ́wọ́n ba so a tún máa wọ̀rọ̀ àwọn afọ́ àsúnmọ̀ míì náà wá tí àwọn ọmọ ìyá tó gbìyànjú tí wọ́n pè àtàwọn ọmọ àwọn àfa súnà tí ọ̀rọ̀ yìí ti dé sígbọ̀ wọn táwọn náà dẹ̀ ṣe fọ́tọ́ pé ọkùnrin yìí o oníbídà ni èèyàn tó yẹ ká jìnà sí ni aláburú ni pé kò sí lórí manhaj salaf gbogbo wọn nǹkan kan náà ni wọ́n wí pé kò sáfà súnà ká ti sọ̀rọ̀ ti sọ̀rọ̀ so inshallah gbogbo ẹ̀ láàmà bá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàmà bá lọ láàmà tó láàmà tó ṣé bá ní ti tọ́lọ̀ balẹ̀ pé òfin ní kí a rí ọ̀nà náà kárí yẹn jú tán so bismillah. lọ́dọ̀ àfá yẹn ẹ̀rí yẹn làwó wa sọ̀rọ̀ lélé rí olóòmẹ́rí wá ẹ̀dẹ̀ ń gbé jí ẹ̀dàkùn sí alẹ́sì ni yéje kí ni ẹ̀rí kò sí tó ń yẹlé nǹkan tó ní ìwá lè lè sí gbogbo ẹnu ní ìmọ̀ ní nígbà tó lọ fífí ti ṣíṣe òsámà àbú òsámà tẹ̀lé tó lọ fífí ti yẹmọ lọ́dọ̀ ṣe òyáyá àjúrí tó ṣe òyáyá ní kó sọ mọ̀hábọ́rà tó ń bẹ̀rẹ̀ ó sọ mọ̀hábọ́rà yẹn ṣe òyáyá náà ti sàálì kù lórí àríwọ̀kùnbọ̀ àríwọ̀kùnbọ̀ ọ̀gbà ńgbà tó wá ṣe bẹ́yẹn tí mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí mo gbọ́ yẹn ó yàtọ̀ sí ọ̀rọ̀ tó ń gbé ti ọ̀rọ̀ rẹ̀ tí mo gbọ́ yẹn ọ̀rọ̀ tí ẹ̀yẹ́ ó yàtọ̀ sí ọ̀rọ̀ sunday kìyẹn ẹ bá ń sọ ọ̀rọ̀ ara wọn. náà ah, mo rò pé a ti gbọ́ nǹkan tí yóò sọ bí báyìí ó ní pé ọ̀rọ̀ Sheikh Salim Hilali èyí tí à ń fọ́n káàkiri yẹn tó ń fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ní Sheikh wọn mẹ́rin wá ń bẹ̀ ó ní ọ̀rọ̀ lásán ni ó ní sọ́wọ́ ẹ̀kọ́ bá mẹ́rin wá ni ẹ̀rí wọn làwọn bá máa sọ̀rọ̀ lé lórí kò ní gbà níjẹ́ báyẹn o tẹ́ni kán mẹ́rin wá tọ́ba mẹ́rin wá wọ́n gbà so ẹ ti rí pé eléyìí báyìí kìí ṣe ń tọ́fẹ́ gba ẹ̀rí ọbẹ̀ máa tọ́ba mẹ́rin wá gan yóò takò ní ló fi ní tọ́ba mẹ́rin wá ẹ̀rí wọn làwọn máa sọ̀rọ̀ lórí kéde pé làwọn gbà ẹ ti rí báyìí nìsín wọ́lọ́ yóò tó padà kéyà yóò padà sọ wájú yóò tó padà sọ yóò padà tún sọ yóò padà tún yẹn ju yóò padà tàn mọ́lẹ̀ sí ti ń sọ dáadáa tọ́ba di wájú ṣẹ́rọ́kùnrin yìí kò ṣe káàtì gba ẹ̀rí kankan tẹ́ bá fún lẹ́rìí ju gbogbo ẹni tó bá wùkẹ́ máa mú wa yóò máa takò ni bí kò ní ẹ àwọn sọ̀hábà ò ṣe kò sí bídíà lásìkò àwọn sọ̀hábà kò sí bídíà lásìkò ànábì kò sí ẹ ẹ na àwọn sọ̀hábà àwọn bídíà ẹ ń ṣe kíní kan àdìsí tí ò rí rí pé wàláhì mo fọ́ náà bá búra kò rí rí wàláhì fọ́ náà bá tó dáa búra kò rí ṣé báyìí nìyí so àmọ́ tẹ́lẹ̀ kọ́kọ́ fẹ́ gba ẹ̀rí yóò dẹ̀ máa takò so ó ní Sheikh Salim Hilali oníwọ̀n mẹ́rin wa inshallah ta'ala tabawa a play rẹ̀ ẹ̀rí bá wọn mẹ́rin wà bí wọn mẹ́rin wà tàbá plé ọ̀rọ̀ Sheikh Salim Hilali náà so a rí wípé wọ́n mẹ́rin wà ó wọ́n mẹ́rin wà ó ẹgbọ́n bẹ pẹ̀lú gbọ́lọ́n ọba so ó ní bákan náà ó ní nítorí ẹ̀ òun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí wọn ọmọ bọ́yá Sheikh Salim Hilali ni wọ́n pe àbóhùn kọ́ so eléyìí báyìí a ti sàlàyé lọ́sẹ̀ tó lọ wípé ó máa máa máa sọ àwọn eléyìí báyìí nítorí kí ó lè bá kó iyèméjì sínú ọkàn àwọn ọmọ rẹ̀ àtàwọn tí ń gbọ́ nípa ìrìnlẹ̀ pé Sheikh Salim Hilali ní sọ̀rọ̀ tó kó sáfẹ́ máa parọ́ mọ́ Sheikh Salim Hilali náà ní sá so kò sí bẹ́ẹ̀ bọ́rọ̀ sí lè kílíà tó kò sí bí ọ̀rọ̀ náà ṣe lè kílíà tó ẹni yìí onírújú yìí lọ́kùnrin jàbátá yìí yóò sá máa wá bí ó ti dàrú ni pẹ̀lú ògbọ́n ọba tá padà pílẹ̀ rẹ̀ náà again ẹ̀rí pé Sheikh Salim Hilali gẹ́gẹ́ wọ́n dákọ̀ ara wọn páwọn làwọn sọ̀rọ̀ èèyàn tó sọ̀rọ̀ dákọ̀ ara rẹ̀ ìwọ́lẹ̀ ọmọ bóyá òun ni àbó nǹkan ẹ̀dàkùn kí lèyàn tó ń wá káàkiri tí ẹ bá ṣe wí pé al-Qur'an wa ma za ba'da al-haqqi illa kò sí kẹ̀kẹ́ tó kù lẹ́yìn òdodo má ju àánú lọ èèyàn tó sọ̀rọ̀ èèyàn tó ní ọ̀rọ̀ ó dákọ̀ ara rẹ̀ ó lé mi ni mò ń sọ̀rọ̀ yìí èmi lágbájá ọmọ lágbájá ó ní ẹ àmọ́ bóyá òun ni àbó nǹkan ìyẹn tó máa ń parọ́ mọ́ra rẹ̀ tó lẹ́nìtì wọ́n ní kó sì tó pé ẹ wá máa wo láṣẹ táwọn bọ́dà ṣiṣẹ́ ń ṣègbìyànjú tẹ́tí ń ṣègbìyànjú wallahi pé tẹ́ ń pèsè ṣẹ̀lí ìhìláàlì tẹ́ ń bá wọn sọ̀rọ̀ kódà ẹ̀ rí tàbá fẹ́ pí rẹ̀ ń sè ẹ ṣéèkì ní hàlẹ́ sual kọ̀dùsù ìtù àìhù kẹfìràn ṣéèkì ní ìbéèrè tó bí mí wọ́n ti àwọn èèyàn ti máa ń bí mílíọ̀nù nípa rẹ̀ púpọ̀ tó ráwọn brothers rẹ̀ tẹ̀mọ́ pé sheikh sẹ́ni mi ni ni ọ̀rọ̀ yìí ní ní two thousand and seven nígbà tí a lọ sí nìkan ṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú juma àwọn sheikh inajimudin àwọn ustaz organija àwọn ustaz ibrahim ibn sunusi gbogbo wọn báyẹn báyẹn báyẹn tí ìgbà yẹn àwa sì wà ní àkídà yẹn a wà síbẹ̀ tá fọ́jú síbẹ̀ nígbà yẹn so sheikh salim hilali wà nú àwọn tí wọ́n pè ń gbà rẹ̀ lọ wọ́n ti máa ń pe sheikh salim hilali ti pẹ́ nígbà tí a wá délé a tún wá gba nọ́mbà sheikh salim hilali àwa náà tó wá pè wọ́n gbà tá a délé àwọn mẹ́rin àwọn mẹ́rin pé abẹ́ mọ bóyá ọ̀rọ̀ náà ń pa wàlọ́ọ̀hì mo fọ́lọ́ àbúrò wà nú àwọn tí wọ́n pe sheikh salim hilali jọ yẹn sheikh salim hilali sọ pé hilali maakum yatakallam hilali hilali ayé tó bí yẹ kí hilali wò ó kàlọ́ kọ́mọlẹ̀ haúsá kàkàdé hilali hilali. Ah. wàláì ọmọ yà ọ̀rọ̀ ilẹ̀ haúsá kẹrẹ́ kẹrẹ́ lọ pè fa international nọ́mbà ẹ dákun sí nọ́mbà ilẹ̀ sí nàìjíríà ẹ kí n mọ̀ sí nọ́mbà international nọ́mbà ṣé kò ní code nọ́mbà urdu tí kóòdù wà ń bẹ báyìí wọ́n sì ní ẹwọ ya afọ́jú dé bẹ́yẹn ẹ báwo ni local nàìjíríà báwo ló ṣe papọ̀ mọ́ international wọn sábẹ́ gbà sheikh salim hilali dẹ̀ sọ pé hilali hilali salim hilali ma'akum yatakallam akọ̀kọ́ ti ẹni pé hilali wèrè wo hilali wo hilali ọmọ awúdá kan ní bá dákàlọ́ pè sí kan ní kálò mẹ́rin ní òṣè kínní tí èké ìsámọ́fẹ́ gba òdodo náà ni ṣé báyìí nìsín so wọ́n ti ń pe sheikh salim hilali pẹ́ lórí ọ̀rọ̀ yìí ní sheikh salim hilali tabapilẹ̀ rẹ̀ rí wọ́n ní hadha su'al kọ̀dùsù ìlú àìsù kẹfìràn wọ́n ti bí mílíọ̀nù nípa ọkùnrin nípa ìbéèrè wọ́n ti bí mílíọ̀nù nípa rẹ̀ púpọ̀ kò lè báyìí nìsín. sókè láyé fàyọ́ mẹ́ni pé gbogbo ọgbẹ́ tó ń dá nítorí àti ba òdodo jẹ́ ni. wajadalu bil batili liyudhidu bihi al-haqq wọ́n máa ja àwọn olódodo níyàn wọ́n máa jiyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bàjẹ́ nítorí àti ba òdodo jẹ́ ni bóòlù ní ṣe wù kó fojú hàn tó báyìí sarah ní sìn so ṣùgbọ́n ọlọ́run ọba àlékẹ́ lọ́mọ tó wá fìrí sí náà ní pẹ̀lú ògbó ọlọ́run ọba títí tọ́lọ́run ọba àlékẹ́ ló fi ní kí àfa jàbàtà fún rẹ̀ kó túbá kí jàbàtà fún rẹ̀ kó túbá táwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ tí tọ́lọ́run ọba àlékẹ́ ló fi tó ìfọ̀nà mọ̀ yín insha Allah ìtawà ń wá fún yín nìyẹn ìmọ̀ náà ni. naam lẹ́yìn tó wá sọ pé òun ọmọ bóyá sẹ́lí mi lárí lọ́sọ̀rọ̀ àbí sẹ́lí mi lárí kọ́ ó ní lẹ́yìn náà àti pé ọ̀rọ̀ wọn kan bẹ tóun gbọ́ wọn lọ sí Yemen wọn lọ sí Yemen lọ́dọ̀ ṣèkè yàrá júrí tó ṣèkè yàrá júrí wọn sọ pé ká sọ mọ̀hádọ́rọ̀ kan wọn wá sọ ṣe ìṣẹ̀lẹ̀ ìlànà náà wá sọ̀rọ̀ lé lórí so ọ̀rọ̀ wọn tó ń wá gbọ́ òun ó yàtọ̀ sí táwa ń sọ ohun gẹ́gẹ́ sí ni bóòlù wọ́n ti wá mọ̀ pé òun gẹ́gẹ́ nìyún ọgbà wáyù látọ̀dọ̀ ọlọ́run àbí ó eh, sì oh, oh, dá wọn mọ̀ tá a sọ pé o ti mọ̀ wọn rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oṣù wọn náà sọ pé ò rí wọn rí àbí tẹ̀gbọ́n náà ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ olówó wọn rí pé urdu ni wọ́n wà òun ò sì dé urdu rí àwọn èsì ìpàdé ń ta orí wọn àwọn ìpàdé ń <laughs> ah, ọkùnrin yẹn mọ̀ wọn sá àwọn ìpàdé tó wọn mọ̀ wọn ẹni tó mọ̀ báwo ló ṣe mọ̀ ọ wá ní ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ọ yàtọ̀ fún ọ̀rọ̀ tí táwa ń gbé káàkiri ẹni wá ní mo fọ́ náà bá bẹ̀ yín ẹni mo fi ọlọ́run bá bẹ̀ fóun náà plé rẹ̀ sáyé káṣírí wá tú ẹyẹ bá àti plé tiẹ̀ sáyé yìí káwọ bọ́yọ̀rọ̀ kan sọ ń bẹ̀ yàtọ̀ fẹ́lẹ́ táwa ń sọ yìí kò ní plé rẹ̀ irọ́ ní ń pa kò ẹsẹ̀ máa parọ́ yẹn tàhádì lélẹ́yìí ìpèníjà ẹ̀ so àwọn gẹ́gẹ́ ni wọ́n sọ yẹn so ọ̀rọ̀ wọn tí wọ́n sọ mbẹ̀ yẹn ó yàtọ̀ fẹ́lẹ̀ tán gbé káàkiri yẹn so ní òjé kóhun lè mọ òjé kóhun lè sọ ọ̀rọ̀ lé lórí ìkẹ̀kẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ṣé ra ní sì tó bá wá jẹ́ pé òótọ́ ni ọ̀rọ̀ yẹn pílé rẹ̀ fáyé kan gbọ́ ọ̀rọ̀ tí wọ́n lọ sọ ní Yemen tó yàtọ̀ fún bó bá jẹ́ pé ohun lọ fẹ́ sọ pé yàtọ̀ ọ̀yá pílé ohun náà kò yẹ ra ní sì so kọ́ wá mẹ́rin wípé ohun kọ́ mẹ́rin wáyé pé ohun ṣe ṣẹ̀límù ìlàrí lélẹ̀ tó yàtọ̀ fún àwa nínú àwọn ohun mẹ́tẹ̀ẹ̀ta tó lọ́yàtọ̀ yìí èwo bẹ́ẹ̀ ló ti kílẹ̀ rí tó fi mọ̀ pé ti ṣe ṣẹ̀límù ìlàrí lélẹ̀ tí wọ́n sọ yẹn tó fi jẹ́ sípò àwọn yòókù ṣe ṣe ṣẹ̀límù ìlàrí ọya mẹ́rin wá lórí ẹ̀ mo bá yín náà wá. ṣé bá ní sìn torí kí alìbàyí náà ti wà ilẹ̀ mùdáì àbí sọ látara báyìí eléyìí báyìí ní sókè nǹkan ti ń sọ ọ́ bẹ̀yẹn bísí tó bákan náà láwùjọ méjèèjì ó tún yàtọ̀ síra wọn ẹlẹ́ẹ̀kejì bóun ni ó ti mọ sọ tó yẹ bóun ló ṣe tíra tó sì ń dákọ orúkọ tó wà ní tíra tó yàtọ̀ sí tíra tó ṣe tí ó sì kọ̀rẹ́tì ẹ̀. ẹ bá rẹ̀. bá báyìí. ó ní bákan náà gan. ara problem tó ní nìyẹn ó ní láwùjọ kódà kéèyàn bí mo ṣe tẹ́ bá ní kí n tó sọ again láwùjù tí mo fi sọ tí màá fi sọ yóò yàtọ̀ fún kódà kí n gbọ́ nígbà hundred ìlérí ìtẹ́pẹ̀ láwùjù ni pé gbólóhùn tí mò ń lò bí mo ṣe ń gbé kalẹ̀ kò lè papọ̀ láíláí ntọ́mọ̀ ẹ̀dẹ́ yìí ò lè rí ṣe nìyẹn kẹ́ ẹ̀ sọ̀rọ̀ kan kódà kọjá pé the same the same topic yẹn náà ni kẹwàá tí kẹwàá máa ní òkè eléyìí tí mo fẹ́ tí mo ti ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ láìkẹ́ dáadáa kẹwàá lọ gbọ́ kíṣẹ́ẹ̀tì yẹn láti jọ́ tún ẹ̀wọ̀n ti fún yín ní topic yẹn títí ìjọ́ tẹ́ sọ̀rọ̀ wàlọ́ọ̀yẹ ẹ̀ lérí tó bẹ́ẹ̀ tó ń gbà yẹn láíláí ó ní láwùjù yẹn ó ní láwùjù yẹn yàtọ̀tọ̀ ṣé sọ́ọ̀tù lọ́fẹ́ ọkọ̀ yàtọ̀tọ̀ ni àbí sọ́ọ̀tù lọ́fẹ́ sọ́ba ó ní láwùjù <laughs> wàláì èmi ọ̀mọ ti tẹ́lẹ̀ ìgúdù sí ọmọ yàtọ̀ láàrin sọ́ọ̀tù àti láwùjù kò yẹ láì nìsín ẹni tó láwùjù méjèèjì yẹn yàtọ̀tọ̀ láwùjù ọ̀rọ̀ máa ń yàtọ̀ náà ní tẹ́lẹ̀ gbólóhùn tí àwọn fi ń sọ̀rọ̀ ní máa ń yàtọ̀tọ̀ síra wọn ni ṣé láì nìsín ó ní bákan náà ó ní báwo ni wọ́n ti máa pe àfà tó kọ tíra tó máa wá dárúkọ tíra tí èso kọ tíra rẹ̀ tí ó wà ní kọ̀rẹ́ẹ̀tì wọn tí ó rà nìsín so ó ní báwo ni ó ti ó ní bákan náà ni pé báwo ni ó ti máa pe àfà tó máa wá dákọ tíra míì fún tó yàtọ̀ fún tíra tó ṣe tí ó wà ní tí ó ní sọ wípé èmi mo ṣe yẹn o èmi kọ́ mo kọ tíra yẹn o tẹ́lẹ̀ lẹ́yìn náà ìrújú ló fẹ́ náà sì máa ń pé òun ní máa ń pè yẹn lónìí rújú mo fi ọ̀nà bá búra gbogbo kọ sí ìjàmbá tá máa ń pè yẹn yẹn òun gẹ́gẹ́ ní nǹkan yẹn bẹ lára sẹ́mi pé olè òní bìlíf pé nìkan bẹ tí èso lè olè ní máa ń fura jù láyé tẹ bá rìn àti máa ń parọ́ kò ní gba ọ̀rẹ́ nìkan kẹ́kọ́ láyé torí pé bí òkúrọ́ bíi tòun ní ọmọ pé wà àwọn èèyàn ẹ jẹ́ ọ̀nà sáà tẹ bá sì tẹ bá sì yẹn tó jó ní zìnà kò ní bìlíf pé nìkan bẹ tí èso zìnà yóò máa wọ pé ah, àyè náà rọgbọn dá sí dé ẹ̀yìn náà ń dọ́gbọ́n bí kàṣírí nìkan yóò sì tù tẹ́rí gbogbo àwọn ẹ eh, onírújú léèyàn oníbídíà léèyàn onígbẹ̀nú léèyàn gbogbo àwọn alkọ́ọ̀bù yẹn gbogbo àwọn àwọn àlàjẹ́ yẹn ara jàbàtà gan ní ti ń dáhùn onírújú gbà ni. ibi tó fẹ́ lò tábà padà pé rẹ̀ máa padà yọ àmẹ́jẹ́ ń sáré sọ. ó ní pé nígbà tí àáfàá ti ń béèrè béèrè lọ́dọ̀ Sheikh Salim Hilali gbàtà fẹ́ jákọ́ tíra Sheikh Salim Hilali wọ́n wá ṣe mi ṣèkì àwọn ibì kan níbi ó kọ yẹn tí a Sheikh Salim Ilani wọ́n pè ní albidatu wa asaru hasayi ufil umma àwọn bàtà yìí yóò sọ ó ní albidatu wa asaru hasayi u alal umma ẹtí ọ̀rẹ́sán ẹtí rí fi àti àìlá àfáà tí dẹ̀ ń sọ̀rọ̀ àfáà tí wọ́n ń sọ̀rọ̀ fún àfáà yìí ti ma wọ́n ti understand ntẹ́ni ìfẹ́ sọ wọ́n dẹ̀ ti mọ̀ pé ẹni yìí ó ní àwọn mistake díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí wọ́n correct ẹ̀ wọ́n sì ń gbà sáfà yẹn fẹ́ sọ̀rọ̀ ó ní ana muttasilun ó ní min junubi Nigeria min junubi kéde junubu ni janubu ni janubu wọn àkọrẹ́ǹtì àfáyẹn bìyẹn náà wò bí kọ́kọ́ ti understand nǹkan tó fẹ́ sọ pé janubu ló fẹ́ sọ àfáyẹn wá ní junubu ṣé báyìí ní ti yìí wọn because tẹ́ ẹ̀ bá ti pé à ah, mo ti understand nǹkan tí mo fẹ́ sọ mo dẹ̀ mọ mustawa mo dẹ̀ ti rí level ẹ̀ ń tẹ́ pé tẹ́ bá ti ń báyẹn sọ̀rọ̀ ẹ̀ ti rí level ẹ̀ ti ń báyẹn sọ̀rọ̀ so tẹ́bá ní kẹ́ kọ̀rẹ́ tẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan ó ṣeé ṣe kọ́ da nítorí fẹ́ sọ lẹ́yìn kọ́ dàrú kí ọ̀rọ̀ yẹn kó ẹtí ọ̀nà sáwọn yìí so nítorí ẹ̀ so kéèké bẹ̀yẹn nìkan ní àfa àti ṣe mistake ọ̀rọ̀ sísọ so ẹ báyìí nísìnyí so tí ṣe kò sí kọ̀rẹ́ ti wọn nígbà tó wọ́n ti understand ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ẹ̀ ti ń sọ̀rọ̀ so látara báyìí nítorí ẹ̀ làbá fi overlook ẹ̀ wá ń sọ̀rọ̀ nígbà pé bí ìgbà wípé ó kọ tíra mi entirely ni àfa yìí dákọ̀ tẹ̀ǹpẹ́ nísìnyí tíra yìí albidatu wa asaru asẹ́yìí fil umma tí a wá ní nínú tíra yìí ittiba'u siratul mustaqim tí a mọ̀ pé èyí ò ẹ̀hẹ́n ó yàtọ̀ pé àà ah, èmi ò kọ́ mu kọ́ ilé ibùdó tẹ́lẹ̀ àlọ́kọ́ tíra so di sẹ́mu kọ́ tíra yẹn náà ló sọ ibi tí fi wà lọ́kàn di àlá sí. ẹ jẹ́jẹ́ wá sọ fún yín kẹ́ ẹ bá lọ download tíra yìí lórí íńtánẹ́ẹ̀tì ẹ rí àwọn àwọn tẹ lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ pé ibi tí fi wà yìí àlá lọ́wọ́ àbẹ. di sẹ́mu tíra yìí náà sì ni albidatu wa asaru asẹ́yìí alal umma tẹ́ bá lọ download ẹ̀ lórí internet tẹ̀ pé àwọn tíra yìí tẹ̀ pé àwọn soft copy ẹ̀ wà soft copy lè má yẹ o torí eléyìí ẹ̀ mọ̀ pé tí òun dá mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwọn eléyìí tí ẹ ṣe oní ìwé báyìí tó jẹ́ pé tó ní eléyìí tí wọ́n máa kà lórí fóònù lórí kọ̀ǹpútà òun náà ń pè ní soft copy tẹ́ ẹ bá fẹ́ rú ẹ̀ ó ń bẹ tẹ́ ẹ download ẹ̀ tó ń pè di sẹ́mi tó wà ń bí iná lọ́wọ́ àbí ẹ̀ tí ọ̀nà sábà ń sìn náà lọ́wọ́ nínú soft copy yẹn irú ẹ̀ wà tó tẹ́ bá fẹ́ download tíra yìí tẹ́ ẹ bá lọ ṣáàtì fún ẹ̀yin ẹjárọ̀ mi ẹ lọ tẹ orúkọ tíra yìí sí ẹ lọ tẹ sí ẹ lọ tẹ sí ibi tí ibi tẹ́ bá ti máa ibi tẹ́ bá ti máa ń download kan bóyá bóyá opera ni o bóyá uc browser ni o ẹ tí ọ̀nà sáà máa google ni o ẹ tẹ̀sẹ̀ ní one ẹni kó bá yín gbé tíra yìí jáde nínú àwọn nínú àwọn tíra tí ó gbé jáde yóò fún yín níbi tíra bíi méjì mẹ́ta mẹ́rin kan tó yẹ pé island umma lọ́wọ́ so ó ṣeé ṣe kọjá sí pé ẹ tí ọ̀nà so àwọn ìsìnmọ̀ láti ń bẹ ẹ̀sìn ọ̀nà sábà ní ISC òun ni sí pé báyà àfáàyàn ṣe mistake half tàbí kọjá pé the other one tí àwọn ń sọ yẹn bóyá àfáàyàn láǹfààní àti download ẹ̀sìn ọ̀nà sábà ní sí. so kí wá ní kíní àyẹ̀ni tẹ́sí ń bá sọ̀rọ̀ ti understand nǹkan tí ń sọ tí ó bá ní sí. so gbogbo eléyìí báyìí ó lò láti lè fi dá ìrújú lẹ̀ ni ṣe understand ó lò láti lè dá ìrújú lẹ̀ ni ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ti mọ̀ pé albidatu wa asaru hasanyi u fil umma òun náà ni wọ́n sọ kì í sọ kọtíra mi ni wọ́n dá ó ṣe mistake ní o kọtíra ni ọ̀tọ̀ ni kéèyàn dá kọ̀ọ̀kan mí ẹ̀ ń tálẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn ṣe mistake níbi tó ti fẹ́ dá kọ̀ọ̀kan àbí ẹ̀kọ́ ni naam ó yẹ máa fi lè lọ. ibi tíra yín sáfù gáì orúkọ tó sì dá kan bíi tí ó ní bikini yẹn kì í sọ kọ tíra tó ṣe ṣé àbá náà wàá dá kẹ́kọ̀ọ́ ni wàá sọ fún ọ pé yóò dá pọ̀ rẹ̀ jẹ́ yóò jẹ́ tó àwọn nǹkan ń bẹ ń bẹ ó jẹ́ àmọ́ tó yẹ ó ta ní pé kò fẹ́ẹ̀rí kẹta ń bẹ kò fẹ́ẹ̀rí wa tọ̀ kágbọ́n náà ló bá sọ̀rọ̀ yẹn náà ìyẹn kọ́ ni ṣùgbọ́n private ní kí n sanwó ó ní ní ṣíṣe òṣè ṣé ẹ̀dáṣẹ̀ wa ń pọ̀ sí mẹ́rin. méjì àbá ètò yìí ti kéwké ara ń tà máa ń wí náà nù kéde tọ́bátùl ula àtọ́bátùl ula anáàtì wà lùmọ̀nù ọ̀rẹ́ nìyẹn abá yìí yóò ṣe é mọ̀ nǹkan kan báyìí náà. ẹ̀ẹ́ ìwọ tó mọ̀ pé ẹnìkan ṣe mi ṣe kan ẹ̀kẹ́ kọ̀ọ̀rẹ́ tiẹ̀ ìwọ gẹ́gẹ́ ló yẹn dùn káṣẹ́ pọ̀ lọ́wọ́ ṣe ń pàbá gan ọmọ dúró ẹ̀rọ tá a mọ̀ ni. ẹbí wo pẹ́ ní kankan ló dúró pẹ̀lú confidence ló ń ṣe ń kàkàkùkà yìí. ìwọ tó káàkiri èèyàn tó pè tó ìṣòro pẹ̀ka tó ìṣòro gbé kalẹ̀ ìwọ òpè yẹn kẹ́kẹ́ lórí fóònù tó ò sí kẹ́kẹ́ tí ó ti kò sí kẹ́kẹ́ tó tó ń bẹ̀ lẹ́rù ò ní panic ò ní kiri kọ́ ka jòkó mọ̀ ha dọ́rọ̀ àti convenience kò dẹ̀ máa tó ọ̀rọ̀ iná lò rí káyì ẹ tọ́ba tún ula àtọ́ba ẹ tún ula ṣé bá ní sí so pẹ̀lú gbọ́lọ́ba ìdí wọ́n ń pè ní àtọ́ba tún ula àti àtọ́ba tún sáníyà á yẹ díẹ̀ pẹ̀lú gbọ́lọ́ba kò sí tíra yẹn kò sí àtọ́bátù ula àtọ́bátù sani kankan àtẹ́lẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn àtẹ́lẹ̀ tó wà bíbáyìí àtọ́bátù ula náà ní méjèèjì wọn wọn kò sí sáníà rẹ̀ báyìí ṣé wà nísìn amẹ́nu tí ò yẹ tá padà yẹ tá padà ṣàlàyé ni pé sẹ́ni tó bá yẹ ẹyọ kan ṣoṣo ẹ̀dí ọ̀nà sáà máa ń sìn títẹ tíra ẹyọ kan báyìí àwọn maktaba àwọn láìbírì máa ń tẹ pọ̀ gidi sí ẹni tí àáfà tó kọ tíra tó bá ti lè kọ tán àwọn tó bá tọ́fẹ́ bá tẹ tíra yẹn tó bá fún káàkiri gbogbo àgbáyé wọ́n wá lọ gba izu wọ́n lọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ àáfà pé fún wa ní original copy eléyìí tó kọ tó bá ní sìn tó yẹ kó kọ pẹ̀lú kọ́tù ẹ̀ afẹ́tẹ̀ àbá yẹn wá sọ pé ká lọ tẹ̀ pẹ̀lú májẹ̀mú pé ká má fi nǹkan kan lékún ká jẹ̀mọ́ yọ̀ kankan kúrò nù tí òun sọ tó bá ní sìn yìí so tẹwárí maktaba fifty láìbírì fifty lè wá pàmò fẹ́ tẹ síra rẹ̀ tó bá rí pé síra tó sàǹfààní ni wọ́n lè wá òun kálukọ́ lọ wọ́n àlọ́ máa tẹ̀tẹ̀ bá ti fún wọn ní yọ̀ǹda. sẹ́rẹ́lẹ̀ tí mo mú lọ́wọ́ yìí maktabatu dari afan àwọn ọlọ́tẹ̀lẹ̀ maktabatu dari afan mo tún ní kẹ́ lọ́wọ́ bíbáyìí lórí fóònù mi àwọn maktabatu tẹ̀ yẹn eh, maktabatu ibn hazm àwọn ọlọ́tẹ̀ maktabatu ibn hazm so ibi mọ́tíkábà àwọn mọ́tíkábà celebrity tẹ́tẹ́ tíra yẹn àwọn ni wọ́n pọ̀ ilé ń pè ní àtọ́bátù húlá àti àtọ́bátù sáníà ẹ mọ̀ èmi kàn máa wò pé ẹni yìí kò ní academic research kankan honestly speaking wàláì sẹ́mọ̀ ẹ mọ̀ pé ìsọkúsọ òbùkátà kéèyàn ṣe research yóò kàn bọ́ tayọ́ máa sọkúsọ náà ní ìsọkúsọ òbùkátà research kò ní wàhálà kankan ní kàmá wúlò kú yìí ni ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ tó pàtàkì òun ló ṣe research ẹ̀jẹ̀ àti àmà yìí sìn so eh, bàbá ní mt bá rẹ̀ ni ṣé nídìí so ìdí ń pè ní ọwálélé yìí ni àtọ́bátì sáníyà ó lélẹ̀ ìdí mo mú lọ́wọ́ yìí ó ní òní àtọ́bátì sáníyà kẹ́kẹ́ mo fi hàn ṣáàzù ní ọ̀sẹ̀ tó lọ wípé kí náà kọ sí ẹ̀rí máa jẹ́ mi nsó nìyẹn àtọ́bátì wúlá ní pè ní ọlélẹ̀ ní àtọ́bátì sáníyà o ẹ̀rákùn ẹ̀rákùn ṣe ta ni ó súnmọ́ bí káwá wò ẹ̀rákùn ẹ̀ súnmọ́ bí wá wò kí ló kọ síbi tàbí àtọ́bátúl ula ó ṣe wọ́n báyìí àtọ́bátúl ula náà rèé o ó sì lélẹ̀ ní sáníyà wàláì kò sí tó gbùdù sí láyé ẹ́ àbí àbẹ́bù àti jàgídíjàgan ẹ̀ kó pè yẹn kẹfẹ́ rí àkídà kọ̀wárì jùlọ mọ̀ àwọn nǹkan kéékèèké báyìí àwọn nǹkan yìí wàláì ó máa expose yẹn ni pé àánú nù nù irú àwọn irú àwọn ẹ̀rọ yìí kì í ṣẹni tí ó ìkéde pé wọ́n tó gbéra rẹ kalẹ̀ bí àfàlọ́ ẹ̀kọ́ ọmọ kọ̀mìtì irú àwọn blọ́ndà láì. ó mì pé òun ṣe rìsáàjì kankan ọkàn kó gbá bọ́ta ń sọ̀rọ̀ ó jam talk. ṣé bá nìsín tí ó ní ẹ àtọ́bátìlú wúlá ẹ kìíní kan kò sí àtọ́rí pé ẹni tọ́bátìlú wúlá ṣé bá nìsín ẹ̀rọ àjẹmọ́ máa ń rẹ lọ. ẹ bá ń ṣe tíra àbá àbá ń ṣe tíra dáadáa tí àbá wá ń ṣe síra tó bá rí pé òun fẹ́ tún síra alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ kan tó òun fẹ́ tún ṣe tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì rẹ̀ á kọ síbẹ̀ iye mo tún kíní ẹ̀ ṣe á kọ síbẹ̀ ó ti yé sọ. lóòótọ́ méjèèjì ṣe wà yìí yàtọ̀ díẹ̀ kan bẹ́ẹ̀ ń di tálákọ̀ọ́kọ́ sẹ́lẹ̀ kejì bíi mọ́sálà kan yàtọ̀ díẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti yé ìyàtọ̀ díẹ̀ ni mo fẹ́ sọ ń bẹ̀ láyé fi hàn yín nìsín ọ̀kan yẹn òdì wàá ti tọ́ba ẹlẹ́kẹ̀ẹ́ta táwa fi rí bẹ́ẹ̀ pé àfáà tún ò pín ìdíà àwọn ibi tí àméjèèjì yìí sálára ọkọ àdúrà kejì kò pín ìdíà ń bẹ́ẹ̀ fẹ́ tó bá mọ lábáráká. ẹ bá ń dúró ẹ bá ń dá dúró. ìdájọ́ ẹ bá ń dá dúró ẹ̀rọ. ó ní pé níbi àkọ́bátìrì húlá lọ́dọ̀ tiẹ̀ <laughs> àti àkọ́bátìrì sáníyà nínú àìmọ̀ká tiẹ̀ ó ní ìyàtọ̀ ń bẹ níbi méjèèjì níbi mọ́sálà kan olóhùn dẹ̀ fi han àwọn ọmọ rẹ̀ nísìn ó ní àbọ̀ òtí ìwà ti tọ́ báyìí lẹ́ẹ̀kẹta tẹ́rí <laughs> ebi òun máa tẹ́rí tẹ́rí wàhálà ọkùnrin yìí kò ìmọ̀ tó mà jẹ́ ń sọ fún ẹ sórí tẹ́yìn bá ṣe tọ́ bá àkọ́bá ti hùlà tẹ́yìn bá tẹ̀ tó bá bẹ́tẹ̀ tọ́ bá ẹ lẹ́ẹ̀kejì tó bẹ́tẹ̀ àtọ́bá ti sáníyà ó gbọ́dọ̀ jẹ́ sí pé ó fẹ́ yọ àwọn nǹkan kan kúrò níbi àtọ́bá ti kú láyẹn tàbí kọ́ fẹ́ fi àwọn nǹkan kankan òyìn wa tẹ àtọ́bá ti kò yé náà nìsín. tí ẹ bá ti wá lè rí yàtọ̀ láàrin kéèyàn wá kọ tíra ń kó wá ní eléyìí ní àtọ́bá ti kó tó wá kọ ọ̀kan the same thing kó tó wá ní àtọ́bá ti sáníyà kó tẹ wá gbé yẹ̀wò kó mọ̀ sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa àwọn <laughs> ni àtọ́bá mọ̀ kárọ́rọ̀ náà pélé yìí eléyìí ṣe ni pé pé eléyìí báyìí pé ẹ̀ẹ́dísẹ̀ tó orí pìtì ẹni kéèyàn pààrà nǹkan kó tó tó tẹ̀. ṣé wàá rí tọ́ba ọkàn yìí náà ní ti ń bẹ títí dìde bẹ̀tẹ̀ yẹn bá tẹ bá tẹ tíra tó bá yẹ pé tíra yẹn tó bá tà gidi gan ní lọ́jà gbogbo gbogbo ń tẹ wá tẹ̀ tí wá tán wọ́n tún wá tún ìmí tẹ̀ tọ́ba yẹn náà ni the same tọ́ba yẹn náà ni kò níyàtọ̀ wọ́n wá tún tún mí tẹ̀ nítorí bẹ́ẹ̀ láàkọ́ tẹ̀ tà ti tán ṣé àwọn ọ̀rẹ́ sábà yín sìn so irú kan ti ṣẹlẹ̀ nìyẹn ṣe wọn sàn so àti pé ẹ̀wọ̀n nísìn nínú àwọn tó tó tẹ́tíra yìí jáwèrè ìdè kọ́yìn tó wà ń bẹ̀ o kódà àwọn àwọn àwọn tí ń tẹ́tíra yìí wọ́n tún júwe àdírẹ́sì wọn pé ẹlòmíì lè ní òun wà ní opposite azari ẹlòmíì lè lè wà ní ó lè ní maktaba àtàwọn ó wà ní ẹ̀yìn darul ulum ní Kairo ẹlòmíì lè sọ pé maktaba àtàwọn ní Saudi lọ́wà torí àwọn tí ń tẹ́tíra tẹ́tíra àwọn àfa àwọn pọ̀ gan ẹ̀bẹ̀ kọ́ni so eléyìí báyìí sẹ́wárí ibi tí wọ́n sọ pé yàtọ̀ wà ń bẹ̀ níbi àtọ́bátì ula lọ́dọ̀ rẹ̀ àti àtọ́bátì saniya lọ́dọ̀ rẹ̀ kẹ̀kọ́ wa ní kò sí tọ́ba méjì so gbogbo ẹ̀ láàyànjú pẹ̀lú gọlọ́ọ̀ba tí wọ́n ní ẹ àbá òtí wa ó wá ní nínú méjèèjì ó ní wọ́n pín dídí àmẹ́ ó ní àbá òpin dídí àánú méjèèjì ó ní tíra tí mo mú lọ́wọ́ iṣẹ́ ó ní àbá òpin dídí àmẹ́ ẹ wá ẹjọ́ kabẹ̀ fún wa ibi tá a fà jọ gbogbo bídíà ní kúfúrú bí wọ́n ṣe ń sọ yẹn ẹjọ́ kàjáde fún anu tíra yìí nìsí tẹ̀lé tíra yìí la mú dání ìbáyìí nìsí àbí ẹ̀hẹ́ ó là bọ̀ pín tíra mẹ́ ó ní wọn pín bídíà mẹ́ onítọ́ bá wọn mọ̀ pàrọ̀ fẹ́ pín bídíà wọn wá ṣe tọ́ báyìí lẹ́ẹ̀kẹta ń wọn ní olódò ń kọ́ olùmọ́ wọn bó ti ìwọ lọ́wọ́ sọ fún èèyàn kan pé ẹ àbá ẹ kakọ alákọ̀ọ́kọ́ ọwọ́ mọ̀ pé ẹ kéèyàn kan kẹ́kẹ́ lórí kẹ́kọ́ látọjọ́ yìí ó kó dùn làgẹ̀dẹ̀ kẹ́kọ́ tà wọ́n ní kódà kọ́ ìdá alùkọ́ ìdá tún bàgìdàdíyà wọ́n ní kò rí tẹ̀ kò rí kọ́ <laughs> ẹ ọ̀rẹ́ ẹ̀ ló àbóòtó ẹ̀rí kan tí a mọ̀ pé àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú àfáàrù tí a máa sọ wọ́n wá pé ẹ̀tọ́ wa pọ̀ subhanallah wọ́n tún wá bá wọ kọ nítorí agídí rẹ̀ kódà tó bá kọ àfọ́bátò rọ́bíà ọgbọ̀ ìwọ mo jẹ́rì rẹ̀ bí àyàfi tó bá yẹ pé ṣètọ́nù tí ń jọ láàmú yẹn tó bá yẹ pé ti kú láàrẹ̀ lọ́yà kù wàláì tó bá yẹ pé èsù tí ń bẹ pẹ̀lú ẹ̀yẹn tó bá yẹ pé ti kú ònìkan lọ́yà òun náà ló gbọ́ ṣé láì nìsín dájúdọ́ ẹwọ tíra yìí nìsín látijọ́ yìí ó ti pẹ́ tà sí ń sàlàyé tíra yìí fún wípé Sheikh Salim nínú tíra yìí wọ́n pín bídíà Sheikh Salim Hilali nínú tíra yìí ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n sọ àti ó ti pẹ́ tà ti ń sàlẹ̀ fún kéye di sí iná o tọ̀ pẹ̀lú ògùn ọlọ́run bóyá yóò yé báyìí bóyá yóò yé báyìí kéye di sí iná ṣé báyìí nìsín láti jẹ́ ìta àti ń sàlàyé tá a ti ń sàlàyé kó tó di wípé wọ́n pe Sheikh Salim Hilali kó tó di pípẹ́ tán pe Sheikh Salim Hilali ó sẹ́ǹtì gan ẹwà tìgbà fi ń sàlàyé lórí pé nǹkan tó ń sọ yìí ṣe sẹ́límì láàlì ò sọ ṣe sẹ́límì láàlì ò sọ lẹ́yìn pẹ́yìn láì pẹ́yìn wọ́n wá pé ṣe sẹ́límì láàlì ó tún wá ń tán wá pé wọ́n ti wá pé ṣe sẹ́límì láàlì wọ́n wá pọ̀ nfààmù ń táwa sọ wípé ntí àwọn ń sọ òkọ ni jàbàtà ń sọ ẹ dáhùn kílẹ̀ ẹ̀kọ́ kù tẹ̀pẹ́ ó yẹ kó tiẹ̀ tú kẹrẹ lẹ́yìn ọ̀rọ̀ ṣe sẹ́límì láàlì wàláì ọ́sà tó yin sísì pé ṣe sẹ́límì láàlì òpin bídíà náà nìsa ẹ̀ mẹ́ta tọ́fà òun náà ti mọ̀ kóun wá sọ pé òun nìkan lòun sọ ọ̀rọ̀ yẹn kò sáàbà tí so nítorí ẹ̀ lòun náà sáfi wá yín mọ́ pé ẹyọ ọmọ yẹn ní bá tèmi o ilé tèmi gbámú tèmi gbámú èmi ò o ẹ kọ́ wa bá tèmi ẹwà o èmi ní ọ̀sá yìí fẹ́ sọ́lẹ̀ ẹ ṣé so ọ̀ọ́kàn dọ́gba ni ṣéèkì yóò sí pẹ̀lú ẹ̀ láti jọ ń pe náà onítọ̀hún bá ti wá ṣe tẹ́ǹsì á ṣe ìjẹ̀jọ́ wọ́n gbọ́ Yorùbá kọ́ wọ́n gbọ́ Yorùbá nígbà tá a ti sọ fún ẹ wàláhì mo fi ọlọ́ọ̀bà séèyàn gbọ́dọ̀ kò jẹ́ ìrírọ́ mo fi búra ká tó kó inú àkídà jàbàtà nígbà tá a ti ń fà lọ́wọ́ máa sọ fún jàbàtà pé jàbàtà ọ̀rọ̀ tá n fa yìí èso ọ̀rọ̀ local issue kì í sọ̀rọ̀ lọ́rin ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Islam gbogbo àgbáyé ni a ti láwọn àfa súnà tí wọ́n gán gbà fún tí wọ́n náà mọ̀ pa àfa súnà ni wọ́n Sheikh Fauzan ọgbà aláfa àbí ọgbà aláfa ọgbà aláfa Sheikh Rabi ọgbà wọn láfa àbọ̀ ọgbà wọn láfa mo wá ka Sheikh abdulmusir al-abbas mo ní ọ̀rọ̀ tó ń sọ yìí mo ní wàlọ́ọ̀ì a ní àwọn ọmọ yàrá àbúrò tó lọ kéwù lẹ̀ lárúbáwá náà ṣé ilẹ̀ lárúbáwá dìnnà tó bá ń ta láwọn abí ta láwọn ọmọ ìyá ń bẹ̀ ká ń kéwù mẹ́ mo ní wàlọ́ọ̀ì àbájábàtà mo ní ẹ̀kọ́ tíra tẹ́ ẹ bá wá kọ́ ẹ jẹ́ ká fi ránṣẹ́ sáwọn àfa pé àkídà yín rèé o àkídà wa tẹ́ ń pè wá sí rèé sákìdá lùsù náà ni ẹ jẹ́ fi ránṣẹ́ sí wọn tí n bá bá yín kọ́ ẹ̀yẹ kàtàwà kọ́ ara rẹ̀ ẹ buwọ́ lù kọjá pé kọ́mọ̀ ẹ̀pọ̀ wọ yín wà ń bẹ kọ́yìn lè ṣe kí ni o ẹ̀yin lè sáyìn rẹ̀ àbá lóhùn òní kọ ọ̀dà ẹ ṣe kẹ́sẹ̀tì àmọ́ bí ilé rẹ̀ lárúbáwá mo ní àwọn abáyé àmọ́ bí ilé rẹ̀ lárúbáwá ẹ̀ máa jà lárúbáwá àwọn aṣàjálà rẹ̀ á rìkọ́dẹ̀ àpá àwọn brothers tán kéwú lọ́hùn kí wọ́n lọ pé rẹ̀ fáwọn afáṣú náà ṣe tẹ́ ń sọ náà ń sọ oníṣà nẹ́bìlà ayé bìrẹ́ sí ni oníṣà nẹ́bìlà ayé bìrẹ́ sí ni kò sáde kí àṣírí tú tó ní bẹ̀rẹ̀ tàbí níbà wàhálà àti ilẹ̀ yìí tutù òkété ti bóòrù wọn lọ́wọ́ pẹ̀lú gọlọ́hún bá ti ń ba lọ wẹ́rẹ́wẹ́rẹ́ iná tẹ̀ wàhálà á lè rọ̀ wọn àfà tó ti lálàtì rẹ̀ ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ rẹ̀ padà atlas ó padà dé ti gbà wọn àfà atlas ṣé bá ní ti tí ọba dẹ̀ tún ti dán lójú a sọ fún ẹ pé wá jòkó a lè dedicate àwọn ẹ̀ tó wà bá ẹ ń lé tó ọba fẹ́ kí wọ́n ká ní máa sọ ńlárúbáwá yẹ́bọ́ oníkàbọ̀ fi rẹ̀ nígbà tó ọmọ pé ṣẹ̀ṣẹ̀ ní ìmìlárí ọ̀gbọ́ yorùbá tó oníkà fi yorùbá rẹ̀ sí wọn ṣe lárúbáwá káfíńrẹ́ sí wọn abirú <laughs> ẹ̀ ó tó wọ́n láwọn làwọn fi rẹ̀ sí wọn ìwọ gbọ́dọ̀ fi rẹ̀ sí wọn irú tí mẹ́ńkà ìwé ni wọn ìwọ gbọ́dọ̀ fi rẹ̀ pé àwọn ọmọ nàìjíríà yìí wọ́n mà tí wọ́n mà tí mà ni ẹ̀dá kan ẹgbàá ẹ bá wa sọ ṣé ṣé ti ń ṣe ń tẹ̀ wá lórí ẹ̀ ní àbí ń tẹ̀ wá lórí ẹ̀kọ́ yẹn. àwa ni ẹ̀ so ìtòhun sì fẹ́ kà yìí òun ni ṣe ṣèyí mi lárí sọ fún gbogbo ẹni tó bá ọmọ lárúbáwá kà ẹ wà rí pé òun gan ọmọ lárúbáwá kà láì. ó ní fún ẹ̀yin náà gbọ́n tó sọ láti ni ó ní fún gbogbo ẹni tó bá ẹni bá mi ìwà ẹni díẹ̀ bóyá àwọn èèyàn gbọ́ bẹ̀ yẹn. ó ní nǹkan tẹ́yìn sọ lẹ́nu mọ̀ ń sọ ọ́nà mo fẹ́ kà yóò fún gbogbo ẹni tó bá ọmọ lárúbáwá kà. ṣé bá ní sìn pé challenge ni ẹ wá já gbọ́ nǹkan tó fẹ́ kà àwọn àwòbọ̀yọ̀ ọmọ lárúbá kà ń sìn àbọ̀ ọmọ lárúbá kà ṣé bá ń sìn àbáyìí wàláyé ó púpọ̀ débi pé a ní nẹ́kọ̀là yẹ́nkùlù kòkó lè ká nẹ́kọ̀là wàláyé yẹ́nkùlù ó ní yúnkìlù wàláyé à pẹ̀lú ọgbọ́n náà á dé bẹ́ẹ̀ kìí ṣe yọkan àbáyìí dà àbáyìí kẹta ìkẹta ń ba tó jẹ ni ẹ ọ̀la ní ọ̀rọ̀ ban ẹ. so èmi ò mọ èmi ò mọ bí tá a fà yìí èmi ò mọ bí tó yanjú sí kò ní láì gbogbo kuraani síwájú ìkàwé kàdé ọmọ ká gbogbo hadith síwájú kò ní rí ká kakọ̀dí àádọ́ máa lọ láyé fàríyà fíríyà ní pè kò sí kò sóṣù wọn tọwọ́ ọ̀nà kò sóṣù wọn fún ẹ ó sì lọ́wọ́ kan bó gbé hadith síwájú kò ní rí ké gbogbo àyà kùránì kò ní jẹ́ gbogbo gbé lọ́wọ́ náà kí wọ́n lọ́wọ́ mọ́ èyí máa ń sọ pé à ẹ wọ èmi ọgbọ́ yorùbá àwọn èmi ọgbọ́ kí wọ́n lọ gbọ́ ọ̀gbọ́ fúlàní sọ fúlàní kọ́gbọ́ àgbọ́ fúlàní ọ̀gbọ́ yorùbá ọ̀gbọ́ lárúbáwá ọ̀gbẹ́ ìbò kí wọ́n lọ gbọ́ láyé rẹ̀ ó ní yorùbá mi ọ̀dà náà èdè sílábà ara wa lọ́dà èdè wa lọ́wọ́ dànù èdè tọ́gbọ́ tọ̀kẹ́ tọ́gbọ́ káríkọ́ yanjú ìtumọ̀ ẹni pé ọ̀yanjú síbi kankan nìyẹn wàláì fúnra rẹ̀ ní máa ń darí ó rò wípé àwọn gbogbo àwọn tí làákàyè wọn tí làákàyè wọn dọ̀bálẹ̀ ní ọmọ gbọ́n ni. ẹnì kẹ́tì téèyàn bá téèyàn bá rò pé òun mọ̀rọ̀ sọ kọ́nájà àwọn tó mọ̀rọ̀ gbọ́fà kò yẹ báyìí nìsí. so tó bá fẹ́ sọ̀rọ̀ láwùjọ ẹ̀kọ́ àmọ́ nǹkan tó fà á ni pé gbogbo àwọn tó jòkó síwájú ẹ̀ bí àwọn ọmọ alápatà àtẹ́jẹ́ ṣiṣẹ́ ẹbú kù ẹ mọ àwọn ọmọ tó yẹ pé kí wàhálà dé ká máa sáyàn láti máa bá ṣe ń sá màálù sáyàn irú àwọn ọmọ tó kó síwájú ní táwọn ọmọ kẹ́hùn kankan tó àmọ́ kẹ́tọ́ pé látàárọ̀ báyìí àpáta ni wọ́n máa ṣe báyìí di sànńdé kan lọ gbọ́n kan sì hó. ibà ń ba kẹ́hùn jẹ́ wọn àmà àwọn ìṣòro táwọn ní àwọn ah, àyàrá tá mọ kẹ́hùn bẹ́ẹ̀ tẹ̀gán ní ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ ìwọ alápàtà mọ̀ pé fóònù ni mọ̀ nígbàdí kí wọ́n yẹ wá pẹ́rẹ́ ọlọ́pàá ọlọ́pàá àwọn ọmọ oníṣẹ́ èdè jẹ́ òkè wulẹ̀ lẹ́yìn zuna suya ọba n play rẹ. bẹ́ẹ̀ iye mo tún fi ní ẹ̀jẹ̀ á kọ síbẹ̀ ó ti yẹ sọ lóòótọ́ méjèèjì ṣe wà yìí ìyàtọ̀ díẹ̀ kẹ́ ń bẹ ń di tálákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì bíi mọ́sálà kan ìyàtọ̀ díẹ̀ kẹ́ ń bẹ ń bẹ ó ti yẹ ìyàtọ̀ díẹ̀ ni mo fẹ́ sọ mẹ́ẹ̀ yáyìn sì hàn yín nìsín ọ̀kan yẹn kò sí wàá ṣe tọ́ba ẹlẹ́kẹ̀ẹ́ta táwa fi rí bẹ́ẹ̀ pé àfáà tún wò pín bídíà àwọn ibi tí àwọn méjèèjì yìí sáláwọ̀ pọ̀ kejì kò pín bídíà ń bẹ́ẹ̀ fẹ́ tó bá mọ lábáráká ìgbà abẹ́ gbìyànjú tí bá sọ yìí nìsín wọ́n á sáà láti bá sẹ́ńdì ẹ̀ sí ṣé àbúrò eh, méjèèjì ni mo ka ọ̀rọ̀ yìí mo sì kà olówó àbáwọn sọ pé sẹ́yà méjì tóun kà yìí tóun sì kà ní wọ́n ti wá sẹ́ǹdì ẹ̀ wọ́n lò sí wàláì wọ́n ti wá sẹ́ǹdì ẹ̀ wàláì sheikh wa lò sí sheikh láwọn ọ̀sọ́ bá wọ́n ní tóun sọ wọ́n láwọn ọ̀sọ́ rí wàláì wàláì wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí jabata nítorí ká sẹ́ǹdì ẹ̀ pé àwọn ọ̀bẹ̀rẹ̀ pé sóò sí wọ́n ti wá sẹ́ǹdì ẹ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ wọ́n ló wa lò sí kà wọ́n lọ́wọ́ ọmọ lárúbáwá kà ẹ bá ń bí rẹ̀ lọ ká mọ káyọ̀dé fún léṣi yìí. wọ́n á kọ́ ọ̀rọ̀ tó tó bá tẹ́ ní àyí ó ti ṣe ìṣe ẹ̀ ó ní tó bá tún tẹ́ ní àyí ẹ̀dá kan máa ń gbọ́ síbẹ̀. ó ní tó bá tún tẹ́ ní àyí táníyà sẹ́rí sáníyà sáà ọmọ táà ni máa ń pè Adam tani talata talata mo wallahi kai kai kai kai wallahi turutumia wahidi wa turutumia turutu jabata kò sí jẹba ńlẹ lára bá turutu ẹ ó ní tó bá ti taniya taniya kọ àfà yìí sáà sáà kọ̀ mọ́ sáà pé lọ́gbọ́ kò kò kò kí kí bàbá kí ní máa ń pè táwọn rẹ̀ ibo làwọn rẹ̀ rọ̀ sí ẹ̀rọ gbogbo làwọn rẹ̀ rọ̀ sí ẹ́ ibi èbú àwọn níbi èbú làwọn rẹ̀ rọ̀ sí èbú lọ́mọ bú kọ́lá láti àwọn èèyàn nítorí máa ń tẹnu ọlọ́run jọ wọ́n ìjọ àbà ọ̀rá yìí gbogbo ìbújẹ bá bú ó tí ẹ̀ máa bú ọ̀wà náà <laughs> máa bú wọn fi ránṣẹ́ kò rí bújẹ mọ́ ó ti kà láyà ó ti pọ̀ jùlọ báyìí sẹ́yà ní sì ó ti pọ̀ jùlọ a ti mọ̀ pé ò lè jáde ó ti mọ̀ pé tó o bá jáde ojú ó ti ọ̀ àti yóò tù ọ̀dà máa tètè kò tó lè túbọ̀ kò yẹ báyìí ní sì so. torí pé afidapa ní kí n fẹ́ yọ̀dà lẹ́gbẹ̀ẹ́ òun ẹ kí n yọ̀dà lẹ́gbẹ̀ẹ́ so bọ́ọ̀rọ̀ ẹ̀ so ó ní àtọ́mọ́ ti bí ẹ̀yẹ máa fi rẹ̀ lọ kí ni ta ni. àmọ́ nu sí àlejò yìí èmi tó ń tún sọ fún ṣéwù pé kò sí ọ̀pẹ́ ń ẹ ẹ ẹ pẹ́ ó lóun tó ń sẹ́wù sọ pé òun pé mídíà olóòótọ́ ló ń ṣe pé àlọ́ pé mídíà mẹ́ẹ̀. sọ́rí pé ọkọ̀ ilé ẹ̀jẹ̀ tátímẹ́ǹtì yẹn tátímẹ́ǹtì òun náà ní mẹ́sàn-án wà o ẹ̀ńtàtẹ́mẹ́ǹtì yóò ní tátímẹ́ǹtì wàláì yóò ní eléyà yẹ̀yẹ́ àgà àti eléyà lágà àti olóyè wọ́n kà máa ń ṣe tátímẹ́ǹtì lọ lórí rédíò tátímẹ́ǹtì entertainment kọ̀mọ́tò tatimẹ́ǹt ni wọ́n ń pè tó táwọn ọlọ́dún ẹbí ṣe ẹ̀ bá jí bàbá àárín táwọn ọdún tatimẹ́ǹt àwọn yẹn ti gbọ́ yé àwọn èèyàn kan wúzẹ́ lọ ni wọ́n ti mọ̀kẹ́ bọ̀ lára mi jẹ́ yọ tátímẹ́ǹtì tátímẹ́ǹtì kò sínú dictionary nígbà níbi tẹ́lẹ̀ pé ṣe tátímẹ́ǹtì náà ó lọ wọ́n sọ fún ṣe tẹ̀lé ìfìdá ní pé inú tíra yìí jẹ́ o àlọ́ òpin ní yá ṣé máa bẹ́ ni ájú pé òpin jẹ́ ẹjẹ́ ọ̀la tẹ́lẹ̀ pé ní yóò ní gbọ́rọ̀ ní báyìí tẹ́lẹ̀ pé kò ní gbọ́rọ̀ báyìí wàláì kò ní gbọ́rọ̀ ni ẹmọ kí wọ́n mọ́jọ kéka wọ́n ní ìbàjẹ́ àtẹnu ọmú ni tẹ́ gbàgbàgbà tó rí gbà ẹ̀dẹ́ ẹ̀dá tó bá fi lè mọ́yàn ládàgbà wàhálà ní o wàhálà gidi gan ni gbáà ni ìtẹ́jẹ́ rí nìyẹn kí wọ́n adamant kí wọ́n rigid kẹgbà nǹkan ti lọ́wọ́ yẹn kí wọ́n máa kọ́ mọ́ lè sọ́lẹ̀ pọ́blẹ́mù nìyẹn ìfẹ́ ẹnu dẹ̀ ni máa ń ṣe bẹ́ẹ̀ ẹ máa bílẹ̀ ó ti èyí sì fi hàn. ẹ bá ìwà ìwé yìí wọ́n wò síkà òun sì fi bẹ̀ hàn ó olówó ẹgbẹ̀sọ̀ fún jẹ́jẹ́ lébi láyé fóun síkà òun fi bẹ̀ hàn jẹ́jẹ́ lébi láyé pé ah, ọ̀rọ̀ arí rẹ̀ ni ẹ bá ọ̀rọ̀ kọ́ tàbí títọ́ nǹkan rẹ̀ bẹ́ẹ̀ ẹ jírí. aláì àwọn ọmọ yìí ìjókòó wájú ọ̀wọ́ ti hó ẹ Only was a ó ní ọwọ́ akọ tó bá tu tálítà yóò tọ tálítà bẹ́ẹ̀ o ṣàgbé táyé lọ́dọ̀ oníṣìn yóò padà tọ tálítà ọwọ́ akọ tó bá tu tálítà ó wà nínú òmìnira pé are ẹ̀rí rẹ̀ ó wà ẹ̀rí rẹ̀ ní kí wà ẹ̀rí rẹ̀ wà ẹ̀rí rẹ̀ kọ́ wọ́n wá rẹ̀ ẹ̀ ọwọ́ akọ yóò nínú ọdún tálítà pé fídíà pé fídíà rẹ̀ wà ẹ̀rí rẹ̀ ẹ̀ o ti change ẹ̀ ó ṣe tọ́ba tálítà kọ́kọ́ síbẹ̀. ẹ̀gbọ́n ó ṣe tọ́ba tálítà kọ́kọ́ síbẹ̀ ó ṣe tọ́ba tálítà. àwọn méjèèjì yìí èmi tó ń tún sọ fún ṣé o pé kò sí ọ̀pìn bídà ń bẹ̀ kí èsì síkà ó ti èyí ti fi bẹ̀ hàn. yóò fi bẹ̀ hàn ṣé òun. ṣé òun náà sọ pé òun pé kó sọ tó ti pé náà òun ní tọ́ba tó lè wó lánìí. tọ́ba tó lè wó lánìí. kò sí kò sí ìtọ́kọ̀ àwọn o bídà ṣé o sọ síbẹ̀ níbi báàbù aláwọ̀kọ́ yìí ó sọ síbẹ̀ pé tẹ̀sírò ní bídíà ìyẹn ti ẹni sìn sábà lọ wo tọ́gbọ́ta aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ó kọ síbẹ̀ pé inna tẹ̀sírò yà níbi alìbírí àti àtàrò hasẹ́ yóò fi ọmọ. tàlíf sẹ́límù àlìyíláàlì òun náà ló ṣe é o ó wá kọ síbẹ̀ pé òní ó wá ní inna tẹ̀sírò hakun lè rọ́bìlì àlàní. ẹ lọ́kùn ẹ máa ń pè é lọ́wọ́ tó ẹ̀ pílẹ̀ wàláì ṣé pé mo ní jàbá tó ọmọ mo bọ́ bàtí mo bọ́ fìlẹ̀ sàgbé iná sí láàrin ìrìnmà ìdá jàbá kà ní wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún ti fún mo bọ́ bàtí mo bọ́ fìlẹ̀ ó tún ti fún méjèèjì ní yálì bàtí láǹfà yìí o yọ padà tó ibi tí a ti ń ka iná ni o iná tẹ̀sírí akún lìlì rọ́bìlì àlàmì lìlì rọ́bìlì àlàmì jàbàtà kódà kọ́ bá kí tí a lè kí náà ń bá wà mí báyìí ṣàmtíyà ni ọ̀gbọ́dọ̀ pé láàmù yẹn lirọ́bì lirọ́bì làálàmì kéde lirọ́bì lílì kò tún mọ̀ ṣàmtíyà ti kọ̀mọ̀líyà tó yẹ kí àwọn ọmọdé wá kọ́jú rúṣù lọ́gọ́ sí làrọ̀bíyà wọn àní ti kọ́ ìwé márùn mẹ́fà méje tó fi kọ́ <laughs> àbí ìsàlù tó yẹ kọ́ ṣàmtíyà ti kọ̀mọ̀líyà iná tẹ̀síríà hakun lirọ́bì làálàmì lirọ́bì rọ́bù làálàmì mú bọ́ so otu ò tún gbọdọ̀ alákọ̀ọ́kọ́ yìí ò tún gbọdọ̀ gba alifasi láwọn máa fàjà <laughs> àmàdárì ó lè ní òun ò sí tíraka ẹ̀rọ àwọn tí ò sì máa kà wà láì kí sọ péjì bí jíjí ka tíra fún wọn sí kẹtọ́ pílẹ̀ rẹ̀ ibi àwọn alákọ̀ọ́kọ́ tó wá fẹ́ kà fún wa láti mọ̀ pé ṣe sẹ́lí mi lálí nínú àtọ́bátìlù húlà àtọ̀dọ̀ tiẹ̀ tí ń pè tí ń pè ní tọ́bátìlù húlà yẹn oníkàlọ̀ wò. so tẹ́wárí di àtọ́bátìlù sáníyà àtọ̀dọ̀ dàbà tí ń pè ní tọ́bátìlù sáníyà tí ò sí tọ́bátìlù sáníyà yẹn ẹjọ́ ọ̀nà sáà máa ń yìí tí ò sí láyé tí ń pè wọn. òun ni eléyìí page twenty six ẹ̀rí kẹ́ tó bá fẹ́ kàti bí ẹ̀rí page tí mo wí kẹ́lẹ́ bá ń tí ẹ̀rọ tí mo mú sọ́wọ́ yìí náà ní ń pè ní tọ́bátìlù sáníyà ẹ̀rí page tí mo wí náà yóò wí. ọwọ́ ní sẹ́sẹ̀ ní mi láyé sọ́ọ́ bí page yìí pé bídà tẹ̀sírí èrò ni so ọwọ́ abẹ́ kárí báyìí ń tilẹ̀ jọ ń jọ kà fúnra rẹ̀ torí ẹ sẹ́rí akúni lè rọ́bìlà ara mi náà tọ́ka ń bẹ̀ wọn níbi àtọ́wátì rúwúlà àtọ̀dọ̀ tiẹ̀ tí ń pè ní tọ́wátì rúwúlà tí ò sí láyé òun tí ń pè ká ní tọ́wátì rúwúlà tọ́wátì sáà ní ẹ̀yìn sẹ́rí lìlì rọ́bìlà ara mi náà tó pè wọn wàlá yóò tó pè lìlì rọ́bìlà ara náà nígbà tó fẹ́ kẹlẹ́ kejì tẹ́lẹ̀ mọ̀ pé kọ̀ mọ́ ni tàwọn ènìyàn bá ṣe mistake kan ẹ̀hẹ́n kọ̀ mọ́ ni kọ́lá bẹ́ẹ̀ ìgbà míì ẹ̀ lè ṣe mistake níbi ọ̀rọ̀ tó bá sọ ó fà ṣe ṣe enough ó sáré dọ́rọ̀ yẹn padà ó tún kà nẹ́ẹ̀fì mọ̀ pé ẹni yìí mọ̀ ó ṣe ẹnu gbé ni òun sẹ yóò rún lọ ni <laughs> nígbà tí ò mọ kí ẹ wá nítorí sọ lákòókò lìlì rọ́bì àlàmì náà ó tún wọ́n sọ lẹ́ẹ̀kẹ́ tó tó ní lìlì rọ́bì ah, ah. àfà yìí ọwọ́ ní ṣe tẹ̀lé mi láti lọ pé tẹ̀sílẹ̀ òní bídíà tẹ̀sílẹ̀ òsì ní gbogbo ẹ̀kú burú ni kọ̀mọ̀ yìí pé àgbọ́yé ti ẹ nìyẹn ṣé tẹ̀lé mi láti tọ́ pé tẹ̀sílẹ̀ òní bídíà ṣé gbogbo tẹ̀sílẹ̀ ìwò ní kúfùrú lọ́lọ́ ṣe tẹ̀lé mi láti ni màá fọ ní tíra kan wọ́n ń pè ní ahkamul intikhobat hukmul intikhobat sheikh salim ilali lọ́kọ̀ tíra yẹn náà sheikh salim ilali jẹ́ kó yọ ayé pé kéde gbogbo tẹ̀sírí òní bídí àlọ́dọ̀ tàwọn àkéde gbogbo tẹ̀sírí òní ṣírkù lọ́dọ̀ tàwọn. wọ́n wá ní alhukmu lè ṣéyìí máa ń zẹ́lọ̀ lọ tẹ̀sírí òlòwú náà àbẹ́ ẹ̀kọ́ ni. tó ń ti bẹ́ẹ̀ kéde ṣírkì ìgbà tó gba islam sáà pé olórí àwọn nasọ́rọ̀ ni olórí àwọn kírísítẹ́nì ó padà gba islam nígbà táwọn jáfàrù lọ sọ́dọ̀ ẹ̀ nígbà tó gba islam yìí kò lè fi islam rẹ̀ hàn sí àwọn àjọ rẹ̀ pé gba islam bẹ̀lẹ́ pé wàá hàmàlà àwọn lórí sẹ̀rí ànábì èèyàn tí ò lè fi àwọn àjọ rẹ̀ pé gba islam bẹ̀lẹ́ pé wọ́n máa fi sẹ̀rí ànábì dájọ́ lé wọn lórí so sẹ̀ríà tó fi dájọ́ lé wọn lórí sẹ̀ríà tó mọ̀nsú mọ̀nsú kọ̀ náà ni ẹ̀jẹ̀ náà sábà sìn kò dájọ́ pẹ̀lú ìdájọ́ ọlọ́run ọba tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì tí tó fi kú nígbà tó dẹ̀ kú ànábì sallallahu alaihi wasallam sọ wípé kẹ́jẹ́ káwọn kí o sọ máa yá àwọn tó kú lára kánpẹ̀ ní nàjáṣí òun nìkan lẹni tí ànábì kí sọ láti ọ̀dọ́ ìbù sí lára torí pé àárín àwọn tó kú sí àárín àwọn kèfèrí ni kò sí mùsùlùmí kan tó kírun sí lára jọ́nà lọ́n ṣé sẹ́lí mi láríwá mu wálẹ̀ rí pé nǹkan tí nàjáṣí ṣe yìí ọ̀hà kama bi ghairi ma anzala Allah ó dájọ́ pẹ̀lú nǹkan míì pẹ̀lú òfin míì tọ́lọ́mọba adékẹ́lá fi ránṣẹ́ sáà nàbí wa Muhammad bí tó fi kú ni tẹ̀síríwù ní nǹkan tó ṣe tó ti bẹ́ẹ̀ nígbà tó kú ànábì kí òun sí lára tó bá yẹ kí wọ́n tẹ̀síríwù ní ṣírkì ni nàìjíríà ṣe òṣèké ni yóò di mọ́ṣí pẹ̀lú nǹkan tó ṣe yẹn. àbí ṣé tẹ̀lé mi lárí tí wọ́n mú wa gangan ni wọ́n ń jẹ́ kó yà pé tí wọ́n bá ti ń kanú tí àwọn tán ní ebi dí àtẹ̀síríwù ni kání ẹ wọn àgbà ò lérò pé gbogbo tẹ̀síríwù ni ṣírkì ìwọ lọ ń fàgbọ́ yẹra rẹ yọ fúnra rẹ tó bá wá kà tán màá wá sọ irọ́ nígbà ibi tí Sheikh Salim láti sọ̀rọ̀ yìí màá ka fásitì ibi tá ti sọ̀rọ̀ yìí fásitì yẹn màá kà fún yín kí ẹ lè bá mi pé ọ̀tọ̀ ní nǹkan tí Sheikh Salim láti ń discuss ọ̀rọ̀ àwọn tó ń pè bídíà sí bídíà tún hasana wà bídíà tún sayyi'a bí Sheikh Salim láti ń discuss òun dẹ̀ lọ́n ti sáwọn tó ń pè bídíà sí wọn káfíńrà àti mọ̀fásíkọ̀ kí ẹ̀rọ àgbẹ̀ bá ń pèyàn níbi tó ti ké akóni lè rọ́bì dára mí lẹ́yìn. ṣé òun náà sọ pé òun pé kó sọ tó ti pé lẹ̀ òun ní tọ́ba tó lè ó lánìí òun ní ẹ lọ wo àwọn kan lọ́nà ṣéwù bídíà tẹ̀síré òní ṣéwù sọ síbẹ̀ níbi báàbù aláwọ̀kọ́ yìí ó sọ síbẹ̀ pé tẹ̀síré òní bídíà ìyẹn ti ẹni sèé tẹ́bá lọ wo tọ́gbẹ́ta aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ó kọ́ síbẹ̀ pé iná tẹ̀sírí àníbi àlùbírí àtú àṣàrò àṣẹyìn òfin ọmọ. tàlif tẹlímù àlìláàlì ó náà ló ṣe o ó wá kọ́ síbẹ̀ pé òní ó wá ní iná tẹ̀sírí à hákò lè rọ́bìlì àlàmì. tẹ́lifọ́ lè rọ́bìlì àlàmì tó pé. látò fi sí mẹ́ẹ̀sì alánìkan ló ní wàlẹ́ ìsàmì wọ̀là ìjáde ti ziyada fil islam jáde nẹ́f tó bá wá lọ jẹ́ pípé káṣà lékún sínú islam bá rọrùn tó bá tọ́ ayẹ́tọ́ àtúnlé bí ìfún ni ẹ ó gbà ìpẹ́tẹ̀ ṣeré ò ní dídíà ìyẹn jẹ́ aláàkọ́kọ́ ní gíga yìí. rampọ́sẹ̀. ẹlẹ́ẹ̀kejì. naam ibi tó kàrí o inna tashri'a haqqun li rabbil alamin haqqun li rabbil alamin wa laysa min haqqil bashar wala in jaazati ziyadatu fil islam jaaza naqs sheikh salim ilani ni iṣẹ́ òfin iṣẹ́ òfin ẹ̀sìn ẹ̀tọ́ ọlọ́run ọba ọba àgbáńlá ayé ni ọlọ́run ọba nìkan ló ní ẹ̀tọ́ pé kó mófin wá pé nǹkan báyìí nínú ẹ̀sìn ló wà èmi ọlọ́run ọba ti nǹkan báyìí lófin fún yín ọlọ́run nìkan ló ní ẹ̀tọ́ àti ìwọ rẹ̀ wa laysa min bashar nǹkan yóò sí nínú ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti máa mófin wá sínú ẹ̀sìn ọlọ́run ọba wàlà ìjáàzàtì ziyadatu fil islam tẹ́yìn bá wá rò wípé tí ó bá jẹ́ sí pé ká ṣe àlékún islam tó bá tọ́ ẹgbẹ́ báwọn bídà ṣe máa ń ṣàlékún islam yẹn wàlà ìjáàzàtì ziyadatu fil islam tó bá jẹ́ pọ́tọ́ ká fi kẹ́sìn jáàzà nẹ́kṣù ajẹ́pọ́tọ́ ká yọ kóònù ẹ̀sìn náà nù kàǹgbẹ́ kọ̀dẹ̀ sẹ́yìn kẹ́jọ́ tó sọ pọ́tọ́ ká yọ kóònù ẹ̀sìn ajẹ́pẹ́ tí ọ̀bá ti tọ́ ká yọ kóònù ẹ̀sìn kọ̀tọ́ ká fi kẹ́sìn náà nì kẹ́sìn sọ nìyẹn. ṣé ìwọ́n tó bá jẹ́ gbàgbọ́ kọ̀tọ́ ká yọ nǹkan kan kóònù ẹ̀sìn a jẹ́ pé bí o ṣe tọ́ka yọ kankan kú mẹ́sìn bẹ́ẹ̀ lẹ́nu ọ̀tọ́ka fi kankan kẹ́sì torí pé ẹ̀sìn ti perfect ó gbọ́dọ̀ lékún ó gbọ́dọ̀ dínkù tẹ̀mí kan tán sọ nìyẹn. wọ́n ní lidhalika naha sallallahu alayhi wa sallam an ziyadati fi din wọ́n ní nítorí ẹ̀ lànàbí sallallahu alayhi wa ló fi kọ̀ fún wa nípa ẹ gbọ́dọ̀ lé nǹkan ẹ gbọ́dọ̀ lékún lórí tí n bá sọ fún yín o sẹ̀ǹpá nàbí kọ ìsàlékún ẹ̀sìn lélẹ̀ ìdá haddathukum hadithan fala tazidanna alayya ibi tó kà ní ẹ̀rọ alákọ̀ọ́kọ́ pé ṣéèkì gbà pé tẹ̀sírí òní bíbà tẹ̀mí ṣéèkì gbà bẹ́ẹ̀ tó sọ báyìí bẹ̀tẹ̀ àwọn méjèèkọ̀ sọ pé gbogbo bídà ní kúfùrù báyà bí wọ́n ní wọ́n kà ní tẹ̀sírí òní bídà ní gbogbo àbá súnà náà gbà bẹ́ẹ̀ tó ti gbogbo àbá súnà ṣe gbà pé tẹ̀sírí òní bídà yìí tó ti bẹ́ẹ̀ wọ́n gbà wípé kèé ṣe gbogbo ẹ̀ ní kófùrù tó dé kìí ṣe gbogbo tẹ̀sírí òní kéde ní kófùrù. so ìdí ẹ̀ńtọ́ yẹ kọ́ kà fún wa bí ni pé ṣe àǹkọ́ sọ fún ọ̀dọ́ kà fún wa bí jíjẹ́ kò sí pé bídíà ó yẹ kọ́ kà fún wa bí jíjẹ́ kò sọ pé gbogbo bídíà kúlù bídíà kí kófùrù níta fẹ́ gbọ́ nìyẹn. ẹ wá máa wo bí tíṣẹ́kì ti sọ̀rọ̀ yìí page number kan sí page twenty six ẹ wá padà sí page twenty page twenty three ẹ̀ẹ̀mẹ́ta sọ wọ́n ní alfaslu thani alfaslu athani faslu ẹlẹ́kejì manistahsana fakọ̀dì sára ẹni tó bá sọ pé bídíà tó hasana kan bẹ yóò ní bẹ́ẹ̀ ṣe tẹ̀sírí kẹ́lẹ́ bá mọ̀ pé ṣe ń ṣe kìsàlì tẹ̀lé mi lálẹ́ discourse lábẹ́ faslu yìí ó ní àwọn tẹ́ ń sọ pé bídíà tó hasana ń bẹ bídíà tó dá ń bẹ. ẹ̀sìn ọ̀nà táwọn ẹ̀sìn manistahsana fakọ̀dì gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé bídíà hasana ń o pé bídíà kan bẹ tó dá irú lábẹ́rẹ̀ wa alákọ̀ọ́kọ́ point alákọ̀ọ́kọ́ òun náà ní pé tẹ̀síìmù ìbídà yìí wọ́n ní ìpébídà ìlà hasanatin wa qabihatin pébídà kan bẹ tó da bídà kan bẹ tí ò da àwọn mahmudatin wa mazmumatin àbí ká sọ pé bídà kan bẹ tá a yìn bídà tá a fẹ́ àti bídà tá a bú tí ò da tẹ̀síìmù la mustanada lahu fi shar'i wọ́n ní ìpé kan ní tí ò lẹ́rìí ní sẹ̀ríà kákúbídì àti hasana àti sẹ́yíà mahmuda àti kọ̀bíhà wọ́n ní sẹ̀ríà lẹ́yìn ìpín kan ní tí ò sẹ́rí fún mi kí ni o nínú sẹ̀ríà wa kayfa yakunu lahu aslun wọ́n ní irú pé báyìí báwo ni ó ṣe ní ẹ̀rí báwo ni ó ṣe ní tìrẹ̀ ló ṣẹ̀ríà wa huwa yunafi sariha al-Qur'an tó dẹ̀ ń tako àyà Qur'an tó clear àtó straight wa sahiha al-ahadith dẹ̀ ń tako àwọn ahadith tó lálàáfíà hadith wo kullu bid'atin dọ̀láàlà gbogbo bídà àlẹ́ mi pè lánù wọ́n wá lọ́ọ́ ń bẹ́nu àánú eléyìí tọ́jà àà àánú ká máa dáa wọ́n fi tọ́jà òròyìn wọ́n fi àánú òròyìn tọ́jà alẹ́ ẹ̀kọ́ ni nǹkan ṣiṣẹ́ tuntun àlàyé lélẹ̀ so lábẹ́ ìsìsàn mẹ́nìsàkánná kọ̀kọ̀dé sára lábẹ́ ké ṣeéṣe ń ṣe rọ́jù fẹ́ni tó sọ pé bídà tún hasan ń bẹ ibẹ̀ ẹ̀rẹ́kẹ́rẹ́ fi ní tẹ̀síríhùn ní kẹ́hìn bídà tún hasan ń bẹ ibẹ̀ náà ti ń sọ̀rọ̀ ìkéèsì ọ̀rọ̀ bídà pé sí ìwà mú pàṣíkọ̀ kesi yẹn náà discuss gabata point number one yẹn ìwà náà lọ kà o ààrí ibi tí ṣe ìṣiṣẹ́ pé gbogbo bídà rúkúkú o bá àrípẹ̀ntẹ́ ń discuss lábẹ́ bíbá yìí lábẹ́ kọ́sìlì yìí ó o kí oh. ah, là ń pè ah, bídà tún hasana náà ń ṣàlàyé ẹ pílẹ̀ rẹ̀ lọ síwájú yóò tún kàbọ̀ mí. káwa lọ síbi sọ́fà sọ́fà sọ́fà nítorí sọ́fà kábàbẹ́ ti bá sùn nípa tíra ń tíra yẹn ó nu ọ̀ níbí ká bá lọ sí àyẹ̀wò bí sọ́fà sọ́fà àgbàhùn fọ́tì níbi tíra aláwọ̀kọ́ sọ́fà aláwọ̀kọ́ ṣéèkù nǹkan mẹ́ta límù ìgbẹ́ ń sọ fún fún níbi àná sọ yóò ó ní àyè ismu kọ́dùrù mọ̀ṣálàkùn bẹ́ẹ̀nà bídà ìkùnlẹ̀hà ẹ̀ṣẹ̀ kan náà ní gbogbo bídà ah, ẹ̀rù tukutu wọn dáre ẹ̀ṣẹ̀ kan náà ní gbogbo bídà gbogbo bídà ẹ̀ṣẹ̀ kan náà ní ó wá ní fàláyà jùsù anákùmà alábídà àti ń bè anáhà àkọlù islam bẹ̀rẹ̀ ha kò tọ́ fún wa káwá dájọ́ pé bídíà kan ẹ̀ṣẹ̀ rẹ̀ ó kéré sí bídíà kan ó ní kò tọ́ ká sọ bẹ́ẹ̀ kí ẹ má sọ báyẹn yàrá ni قائم على الرهي المهدي وهو بدعة في نفسه kẹ wá nígbà náà kọ́ ọ̀kan ẹ̀ṣẹ̀ ọ̀kan kúkúrú ìjọ ṣe é sí kẹfẹ́ ṣe yàtọ̀ báwọn ni ọ̀kan ẹ̀ṣẹ̀ ọ̀kan kúkúrú ipe ìròrí lásán ni oníròrí lásán ni wọ́n gbọ́dọ̀ ìròrí tó tún á jẹ́ lásán tó jẹ́ lásán ni wọ́n wà bídẹ̀ àtúnfì náà sì hì bídẹ̀ àtúnfì tọ́bátọ́ bẹ́ẹ̀ ṣe kọ́ ní ọ̀kan bídẹ̀ àtúnfì fásitì kọ́ ọ̀kan bídẹ̀ àtúnfì pé bíbí àkẹ́tún lè yún lọ́tọ̀ wàyá mọ̀lù alàtìtìbọ́ọ̀rì nìbílà tí a bá wá pé bá ń pé ọ̀kẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀kẹ́ kéde kan ọ̀rẹ́ ọ̀sọ́ ọ̀sọ́ báwọn bí a bá pé báwọn ó ní yóò jẹ́ kí òun máa fojú kékeré wo bíbí à وقد تعلمت سابقا أن صغار البدع بدع يعود أتى يسير كبارا يسير كبارا أما يوم كبير gbogbo yàrá ìlànà tó bèèrè àtàwọn ọgbà nígbà ọrùn fún lọ ní òun òun títí tó fi di ìgbà tó ṣe gbòòrò tó gbòòrò mọ̀yàn lọ́wọ́ ó ní bára ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí nìsín ń bẹ́ ń bẹ́ pé èèyàn gbọ́dọ̀ pé ní àti mùfásíkọ́ wa mùkàfẹ́rọ̀ náà gbọ́dọ̀ ẹ̀ àfáà yìí sọ pé Sheikh Salim Hilali wọ́n tẹ̀lé kejì tó ń fi sọ wípé wọn àpẹ́ bídà òun ni pé wọ́n sọ nínú tíra yẹn nínú tíra albidatu wà àtàrò àṣeyìí fil umma wọ́n sọ wípé al-ismu qadirun mushtarakun bayna al-bida'i kulliha فلا يجوز أن نحكم على بدعة بأنها أقل إثما من غيرها قائم على الرأي المحض وهو بدعة في نفسه nígbà tí ó wá tú ọ̀rọ̀ yìí ó ní al-ismu qadru mushtarakun bayna al-bid'ah kulliha bídíà ẹ̀tẹ̀kẹ́rẹ́ ní gbogbo ẹ̀ ìtukùtù lójú ẹ̀ kò sí bídá nínú kéwú báyẹn kéésà wa lọ́wọ́ máa túrú kéwú burúkú báyìí fún ọlọ́run má al-ismu qadru mushtarakun bẹ́yìn ẹ̀mẹ̀ bá ń fọgbọ́n yìí báyìí nàìjíríà báyìí torí ẹ̀mẹ̀ bá ń pè rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan sí lẹ́yọ̀ kọ̀ọ̀kan lámà kọ́má rọ́ọ̀ṣì wa. al-ismu qadru mushtarakun bẹ́yìn al-bid'a kulliha ó ní bídíà ẹ̀tẹ̀ kan náà ní gbogbo ẹ̀ gbogbo bídíà ẹ̀tẹ̀ kan náà ní irọ́ ni. òdúró tó ṣe ń bẹ̀ yẹn tí yorùbá máa sọ lásù dáadáa tí yorùbá máa sọ gbólóhùn bó ti ń gbọ́rọ̀ kan dáadáa ẹ̀rù kó lọ ni wàláì kó lọ ìtọ́fẹ́ sọ ń bí ìtọ́lẹ̀ ń sọ ni pé ìdájọ́ kan náà ní gbogbo bídíà mú pé ló fi ní al-ithmu qadru mushtarakun baina ẹ̀ṣẹ̀ kẹ́kan náà ní gbogbo bídíà nǹkan ṣe tẹ̀lé mi láti sìn kan yẹn tó sì sọ kan yẹn wọ́n ní al-ithmu ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìlẹ́ṣẹ̀ qadru mushtarakun nǹkan tí mo sọ ìyàtọ̀ sí nǹkan tó sọ yẹn àti nǹkan tí mo sọ yìí ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀dí sánmà àti ilẹ̀ yìí. ìyàtọ̀ ń bẹ láàrin kí n sọ pé dídí ẹ̀ṣẹ̀ kan náà ní gbogbo ẹ̀ pé ẹ̀ṣẹ̀ kankan náà ìtumọ̀ ẹni pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ò jura wọn lọ. ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ pé common factor factor kan tó common láàrin gbogbo bídíà gbogbo ọ̀nà ibi tẹ́ bá pé bídíà sí factor kan bẹ tó common tó constant òun náà ni pé ẹ̀ṣẹ̀ ní gbogbo ọmọ jẹ́ ìtumọ̀ ẹni pé kò ní sí bídíà kan tẹ́ ẹ̀ ní rí ẹ̀ṣẹ̀ ń bẹ tí ó wà jẹ́ hasana pé bídíà kan tí pásítọ̀ ifọ̀ wá ní sílẹ̀ lọ́sí ní kọ́dúrú mustarok àbáyé àbọ̀ gbókè wúyẹ ni tó bá ní kọ́dúrú mustarok yìí ti báyìí ní pé common factor bó lè ṣe lè túyẹ̀ yorùbá náà ẹ́ ta ló lè yá wa yorùbá bá pé nǹkan kan tó pa gbogbo bídíà pọ̀ mo rí mo ti ń gbé kalẹ̀ wá wà bí nǹkan pa gbogbo bídíà pọ̀ tí gbogbo wọn jọ ṣíà ẹ̀ṣẹ̀ òun náà ni pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ó máa jẹ́ pẹ̀lú nǹkan yìí gan àbájábàtà wàláì kódà wa gan ọ̀dà nísìnyí tọ́ba yẹn pé ismun al ismun kájúrú mushtarakun bayna al bid'ah kulliya bóòlù ṣe gbé ismun yìí sí kúfúrú torí al ismu ni ṣe pé wọ́n ní al ismu kájúrú mushtarakun bayna al bid'ah kulliya pé nǹkan kẹtọ́ pa gbogbo bídíà kọ̀ láyé kẹ́yìn lórí bídíà kan kọ́ tí nǹkan yẹ kí ròyìn yẹn mọ̀ sí lára ẹ̀ o ní pé bídíà ó lẹ́sẹ̀ nínú ẹni tó bá ti ṣe ọ̀sẹ̀ lọ́hùn. pé ẹ̀ka wa rí bídíà kan tẹ́ni tó bá wá ṣe táwa ní dáadáa ní ṣe ẹ̀ lérí. ẹ̀ṣẹ̀ kẹ́rin gbogbo bídíà ìjọ ni pé gbogbo ẹ̀ kúburú ni. yẹ́sọ̀ wa ni fàlàyà júùsù nínú tọ́pọ̀ à eléyìí tí tó pè ní húlá yẹn ó ti ń bá mi lọ nínú tọ́pọ̀ eléyìí tó pè ní húlá yẹn ibẹ̀

by next week màá fi hàn yín báyìí ní tọ́ba tẹ̀lé lẹ́bi rí pé ẹ rí pé irọ́ ní pa kéde tọ́ba kan tọ́ba kan tọ́ yàtọ̀ kọ́ ẹ̀sìn ọ̀nà sábà ní kéde pé tọ́ba àtọ́ba ti wúlá kan àtọ́ba ti sá ní àkọ́kọ́ sórí àníjì so ṣẹwárí eléyìí tọ́ba wà lọ́wọ́ rẹ̀ yẹn láti ìgbà yẹn ìtọ́ǹkà yẹn ń bẹ lórí tèmi láti ìgbà yẹn mọ́ ha sórí al-ismu qadru mushtarakun bayna al-bid'ah kulliha بأنها أقل إثما من غيرها والتفريق في الوصف قائم على الرأي المحض وهو بدعة في نفسه ويعمل على استصدار البدع نعم سري آه nǹkan ṣe sẹ́rí mi láti sọ ń bẹ̀ yẹn ṣẹ́wárí ziyada tó wà ń bẹ̀ yẹn kò sí ziyada yẹn bí báyìí ẹnu tó wà bí ni pé al-ismu qadrun mushtarakun bayna al-bidai wá dúró síbẹ̀. bẹ́ẹ̀ àjùmùlà alákọ̀ọ́kọ́ ti yẹn àti jùmùlà eléyìí báyìí wọn àtakora wọn ẹ̀ tí ẹ̀rọ sábà ń sìn wọn àtakora wọn ìsọ̀rù ń bẹ́ẹ̀ bì kan ṣé báyìí ní ti yìí bí ká sọ pé ìjáàzù ń bẹ́ẹ̀ bì kan lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ ìtònẹ́bù ń bẹ́ẹ̀ bì kan ẹ̀ tí ẹ̀rọ sábà ń sìn àti ìtònẹ́bù ìjáàzù so ó lè má yé ó ní pé kéèyàn kéèyàn sọ̀rọ̀ tó gun bì kan kéèyàn sọ̀rọ̀ tó kúrú nìkan nǹkan tó wá fà á inshallah ta'ala láti bá ti mú kọ́ọ̀pù yẹn wá máa ṣàlàyé fún yín mi máa ṣàlàyé ẹ̀ ló furu gbádá ẹjọ́ rẹ̀ sápá wa máa ń lélẹ̀ báyìí so sheikh wa ni falaya juju anahkuma ala bidati kọ̀tọ́ fún wa káṣe ìdájọ́ lórí bídíà kan bí annaha aqallu isman nítorí bídíà yìí kéré lẹ́sẹ̀ min ju omi lọ والتفريق في الوصف كما واسع ياتو لا رك بدي اكللي بدي اكلل قائم على الرأي المحض ipe ìròrí lásán ni láì lẹ́rìí kankan wàhúwà bídíà tún fi nafsihi eléyìí gẹ́gẹ́ fún rẹ̀ náà bídíà lòun náà lòun wá ń tu pé nígbà tó wà tu ó wá ní kọ̀tọ́ ká pé bídíà kan mọ̀ káfírọ̀ bídíà kan mọ̀ fásikọ̀ ibo ni sẹ́kì ti wọ́n ní wàtẹ̀fúríkù fìlwọ́sí wọ́n ní fàlàyà júùsù anáhùkùmá àlàbídàtín bí annaha akọlù isman min ghayriha kọ̀tọ́ ká sọ pé bídíà ká kéré sí kan tó yẹ ní sìyí so pẹ̀lú pẹ̀lú júmlà yìí wọ́n sọ pé gbogbo ẹni kúfúrú pé gbogbo ẹni kúfúrú ká sọ pé bídíà ká ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dọ́ máa ń sìn wọ́n àdé sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ ni o ká sọ pé bídíà kan ń bẹ tí ẹ̀ṣẹ̀ ṣẹ̀ ẹ̀ ọ̀n nǹkan tó ń ṣàlàyé bíi ni pé ká sọ pé bídíà kan bẹ tó wà hasana ká sọ pé bídíà kan bẹ tó wà sẹ́yíà ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn nítorí pé ṣé ìyá fúnra wọn àwọn gan fúnra wọn pín bí dáa wọ́n wà máa pe ìtọ́ tọ́jú lórí tẹ́sílà kí gbogbo àfàṣù ń náà yé ìtọ́jú lórí yẹn wọ́n wà ní ráàyù lásán ni ìròyìn lásán tí ọ̀lẹ́rì ni ajẹ́pọ̀ ń pera wọn lẹ́ni ànùnú pé ẹni ànù làwọn o bó àti gbogbo àwọn náà ẹni ànù ni wọn àwọn tó yẹ pé ìròyìn lásán ni wọ́n fi ń sẹ̀sìn wọn lẹ́rì ẹ̀jẹ̀ náà sábà ń sìn torí kò sí kàtà ń ànù ju tí bá ń fi ìròrí tí bá fi ń dájú ẹ̀sìn ọlọ́run ọba tí ọ̀lẹ́rì lọ ṣé báyìí nìsín lẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀rọ̀ tí ń wọ́ kìí ṣe kì lẹ́sẹ̀ yẹn ìwọ fúnra ẹ ló ń tú tíra bẹ́ẹ̀ kò sí bíi dájúdájú yẹn kọ̀tọ́ ká sọ́kẹ́ bíi àkẹ́mù ká fi rọ̀ ni mo bá sí ibo lọ́wọ́ àánú tíra yìí. ẹ bá ń ọ̀rẹ́ lèmi ti ń bẹ̀rẹ̀ kan náà gbogbo bídíà gbogbo bídíà kan náà ni ó wá ní ha. kò fún wa pé bídíà kan kéré sí bídíà kan ó ní kò ká sọ <laughs> ẹ má sọ ní ọ̀kan ọ̀kan kúkúrú ẹ má sọ ó ní òótọ́ ó wá ní fáàrí tó wàtàkùrí ìkùfìlì wọ́sì fọ́ ìmú àrọ̀rọ̀hìlì mahadi wà wà bídí àtúnfì náà sì fẹ́ wá nígbà náà kọ́ ọ̀kan ẹ̀ṣẹ̀ ọ̀kan kúkúrú ìjọ tí ẹ nìsí kẹfẹ́ ṣe yàtọ̀ báwọn ni ọ̀kan ẹ̀ṣẹ̀ ọ̀kan kúkúrú ipe ìròrí lásán ni oníròyìn lásán ni orúkọ́lá ìròyìn tó tún á jẹ́ lásán kìí jẹ́ lásán ni wà wà bídí àtúnfì náà sì pípọ̀ ní ọ̀fẹ́ bídá tó mọ̀ fá sí kọ́ ọ̀fẹ́ bídá pé bídá kan tó lè lù lọ́tọ̀ wàyá mọ̀lù alásì. ẹ̀rọ àkùnrin bá ń dá dúbẹ̀. ó ní káwá sọ pé bídá kan mọ̀ fá sí kọ́ bídá kan mọ̀ káfírọ̀ bídá gan tó lè lẹ́yìn ṣéèkì sọ bẹ́ẹ̀ ajẹ́ pé ṣéèkì ń pa àwọn àbá súnà lóní bídá nu. ẹ̀jẹ̀ náà sábà ń sìn kíkẹ́ àwọn àbá súnà o tí wọ́n pín bídá yìí o bídá gan làwọn náà kó sí yẹn ṣé nǹkan tó ń sọ fún wa nìyẹn. tá tọ́ba tábà bá ṣe wọ́n sọ̀rọ̀ yìí pé nǹkan tí ṣèkì ń sọ o ní pé bídàtún hasana bídàtún sẹ́yíà ni ó lè níbo náà làwọn náà ti sọ bẹ́ẹ̀ pé bídàtún hasana bídàtún sẹ́yíà ni nǹkan tó fà ní wípé níta fi mọ̀ pé níta ń sọ o ní pé ọ̀rọ̀ tá ń bá bọ̀ nìyẹn that is number one headline topic tá ń bá bọ̀ nìyẹn. number two o ní pé ṣèkì gẹ́gẹ́ fúnra wọn nínú tíra àwọn náà pín bídà ṣéṣù wa ń sọ yìí pé tó bá jẹ́ pé ìtumọ̀ tí wọ́n fún ni pé ká sọ pé bídà tún mọ̀fá síkọ̀ bídà tún mọ̀ká sírọ̀ bídà gẹ́gẹ́ lòun náà a jẹ́ pé síra ṣéṣù kọ síra yìí lórí pé ká má ṣe bídà àwọn gẹ́gẹ́ tó wá ń ṣe bídà nù. ẹ ṣe ọ̀nà tán kẹ́lẹ́ kẹ́lẹ́ ṣéṣù kọ síra yìí fún ni pé báwo láyé sá fún bídà tá a sì ní ṣe bídà tá a ṣe làkóònù bídà àwọn gẹ́gẹ́ náà fúnra wọn wọ́n wá ní kíyàn pé bídà sí mọ̀fá síkọ̀ àti mọ̀ká fírọ̀ bídà ni àwọn náà tó wá kó sínú bídà yẹn sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ kíyàn ní ká má ṣe bídà kó tó wá jẹ́ kó tó ní tó wá ń pèpè sínú bídà náà ó tó wá kọ síra lópa àgbọ̀dọ̀ ṣe bídà iná fi mọ̀ pé tó ń sọ nǹkan ni wọ́n sọ nítorí pé nínú tíra tá a mú dání yìí o Sheikh Salim Hilali wọ́n pe bídà mẹ́ kò yẹ báyìí nìsín so eléyìí tó ń tú yẹ kò sí ń bẹ̀ rárá ìwọ fúnra rẹ ló fi yẹn sí ló fi sọ pé yaani ẹ fi wà tó fẹ́ sọ̀rọ̀ yóò ní yaani tó bá yọ yaani ẹ̀ tó bá yẹ kó fẹ́ fún ní mínì fúnra ara rẹ nu ṣé àwọn ọ̀dọ́ sábà ń sìn ẹ̀ ẹ̀ so ẹ̀ ẹ̀ máa pàmpilẹ̀ rẹ lọ wà yára mẹ́lú ẹ̀ lọ sí sọ́ọ̀rì ìbídà. gọ́ọ̀rì ìbídà tí a bá wá pin bá ń pé ọ̀pẹ ẹ̀sẹ̀ ọ̀pẹ kéde kan ọ̀rẹ́ ọ̀sọ́ ọ̀kan báwọn tí a bá pin báwọn ó ní yóò jẹ́ kí o máa fojú kékeré wo bí díà. Pàkọ́ta alámta sàdíkọ̀n ànàfi bọ́ọ̀rọ̀ bídá bídá yàhùdù àtà yẹ̀sí rọ̀kìbára yẹ̀sí rọ̀kìbára. Ọ ìfi kọ́ síwájú pé bí bídá bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ojú kékeré yìí ó máa fi wò ó títí tó mọ̀yàn lọ́wọ́ ó ní ọ̀rọ̀ tó sọ yìí nìgbè. ó ti túkẹ́ wíkẹ́ wíkẹ́ mẹ́rin sìn. ó ní wọ́kọ̀ tá a lám ta sàbí kan anasighọ́rọ̀ bídà anasighọ́rọ̀ bídà yìí yahudu hatta yasiro kibarol. sheikh wa ni ó dẹ̀ kí kọ́ ṣáájú ìjọ nípa ti sàlàyé fún ọ nínú tíra ìṣáájú wípé bídíà kéèké ó túnbọ̀ pé nínú bíbá ìgbẹ́ sheikh gbà pé bídíà méjì ni kéékèèké ń bẹ lílá lá ń bẹ tí ọ̀nà sáà máa ń sìn nínú ibi tí ń kà náà ni o ó wá ní wàkọ̀tà alámta sàbíkọ̀n ó ti kọ́ síwájú pé anasi lọ́rọ̀ bídà yìí pé àwọn bídíà kéékèèké yahudu hata yas òní máa ń padà di ńláńlá kí ẹ lè bá wàá mọ̀ pé bídíà méjì ní bẹ kéékèèké ń bẹ ńláńlá bẹ wọ́n sọ pé sìrọ́rù bídà ń bẹ wọ́n sọ pé sìbáwù ń bẹ wọ́n tún wá lọ sọ ìlú rọ̀ wọ́n ní yasiru hata wọ́n ní wàkọ̀tà alámta sàbíkọ̀n anasi lọ́rọ̀ bídà yìí wọ́n ní ẹnẹ́sì rọrọ̀ ìbílẹ̀ ayé yàúdù hátà yẹ̀sírọ̀ kìbárọ̀ yàúdù hátà yẹ̀sírọ̀ sọ ìrúrọ̀ ní tọ́mọ́ ń pè ní pé kí nǹkan change ìtumọ̀ sọ ìrúrọ̀ ní pé kí nǹkan change ó túmọ̀ sí pé tọ́mọ́ ní nǹkan change ó túmọ̀ sí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípìnlẹ̀ bẹ́ẹ̀ kọ́ lórí àbí ó wá change sí nǹkan míì ìtumọ̀ sí pé bídíà wọ́n ní ó dẹ̀ ti kọ́ sáájú pé bídíà kékèké a máa change di ńláńlá ó túmọ̀ sí pé bídíà kékèké mẹ́rin náà ẹ̀rọ gbà tó ń wojú ó ní ó dẹ̀ ti kọ́ síwájú ẹ̀rọ ẹjọ́ wù fúnra rẹ̀ tí ẹ bá wá pin bá ń pé ọ̀fẹ́ ìṣe ọ̀fẹ́ kéde kan ọ̀rẹ́ ìṣọ́ ọ̀kan báwọn tí ẹ bá pin báwọn ó ní yóò jẹ́ kí o máa fojú kékeré wo bí díà. وقد تعلمت سابقا أن كبار البدع بدع يعود أتى يصير كبارا يصير كبارا ọ̀rọ̀ tí kọ́ síwájú pé bí bídà láti kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ojú kékeré yìí ó máa fi wò ó títí lè di ìgbà tó ṣe gbòòrò tó gbòòrò mọ́yà lọ́wọ́ ó ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wọ́n ní kíní yóò ní mike òní bátì dáadáa mọ́ so ẹ ẹ wo tukutu bíi ó rẹ̀ ti kọ́ síwájú pé tí fídíò abáyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ báyìí ojú kékeré lè yọ̀ọ́ mọ̀ fi wò wàláhì tukutu ní tu yẹn kò sọ̀rọ̀ pé ọmọ ojú kékeré wò ń bẹ̀ nítorí ni pé wà kọ̀ọ̀tà aláǹtà sàbíkọ̀n ánàsì lọ́rọ̀ bídà yìí yàhúdù hàtà yẹ̀sùrọ̀ kìbárọ̀n ó ti kọ́ síwájú pé bídà kéèké ni máa di ńláńlá kò wá bẹ́ẹ̀ sọ pé kò bẹ́ẹ̀ fi júmùlà yẹn rinlẹ̀ bẹ́ẹ̀ tó ń gbàgbọ́ tó ń bá sọ bẹ́ẹ̀ ó ti ta kóńtóhùn túbọ̀ ó wá ní ẹrẹ̀ tí kọ́ síwájú wípé bídíà ojú kékèké lọ́mọ èèyàn máa fi wò ó tó bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ojú kékèké lèèyàn máa fi wò ó nítorí pé kéèké kékèké ẹ̀ka ń fojú kékèké wò ni sàmì kan tó fẹ́ sàmì pé ìtumọ̀ tó fẹ́ tó fẹ́ fún nìyẹn ntọ́fẹ́ ẹ̀hẹ́ ntọ́fún bẹ́ẹ̀ nìyẹn ntọ́fẹ́ dìráìbù nìyẹn ntọ́fẹ́ dìdíùsì bẹ́ẹ̀ nìyẹn pé àwọn èèyàn kan fojú kékèké lóko ni ntí yẹ ti sọ yẹn pé wakọ̀ta lẹ́mtẹ̀sà àbíkọ̀n ó ti kọ́ síwájú pé anna sirọ́rọ̀ bídà yìí báwọn bídà kékèké o yàúdù hàtà yasira kìbárọ̀ òní máa ń di ńláńlá gbogbo ẹni tó bá lọ lé kéwú ní ìgbò yín ẹ lọ gbé fún ẹni kó tú júmùlà yìí fún yín tó bá wà ní òtúrà ẹni kó tú fún yín wallahi làǹfìn ní òtò tu lélẹ́yìí because ó kéwú tó clear ni kéwú tó sí ni àmọ́ torí pé léyìí báyìí fẹ́ ṣe jàmbá ẹ̀ wò ó sì àwọn ọmọ yìí sì ganu síwájú ẹ̀ wọ́n lóun lọ́lẹ́rìí ẹ ìwọ ẹni tó sọ pé lẹ́lẹ́rìí ni ìwọ tó ọ̀dà kan mọ̀ tó yẹ pé ṣèré lọ́n ta ee lákùn tẹ bó <laughs> bó ló ṣe mọ̀ pé lè dídùn kùtù báyìí bó ló ṣe mọ̀ pé lè dídùn kùtù báyìí ẹjọ́ náà wọn náà ọ̀rọ̀ yẹn ń ta mí lára ni àtẹ́lẹ̀ tí ń ta káàdì fóònù àtẹ́lẹ̀ tí ń ta gbogbo àtẹ́sírìsì àtẹ́lẹ̀ tí ń tún fóònù ṣe fóònù ṣe mọ̀ pé lè dídùn kùtù báyìí ẹ́ ó ẹ̀dẹ̀ ń pílẹ̀ ẹ̀dẹ̀ ń gbé ẹ̀dẹ̀ ń pílẹ̀ káàkiri ẹlẹ́kùn ṣé ń tẹ́yìn ní káwọn ajókòó síwájú tó ń ká máa bọ̀ wá kéènì nítorí ká máa tẹ̀lé òun sí ni pé mọ́nájú tòun ní ká máa tẹ̀lé pé kábà pé gbogbo bídà ní kúfúrú ṣé irú kéwì náà tí èèyàn ti fẹ́ bọ́rọ̀ pàdé dáadáa ah, èèyàn gbọ́dọ̀ onírú nǹkan báyìí wà láì àbí ọ̀bá fẹ́ síra láyọ̀ lọ́yà kù fọ́ọ̀mù tún kéwù báyìí tí ah, èsì pé tọ́yẹ́pẹ́sì làbẹ́ ṣe bí ìbá fẹ́ síra nù kókó síra nù lẹ́ẹ̀kẹ́ náà lọ́mọdé bẹ́ẹ̀ bá ti fẹ́ sògidì ẹ̀sìn kọ́ sògidì ẹ̀sìn kété pé ọmọ akẹ́ burúkú fún wa báyìí ló dádúró wàhálà yìí dádúró wàhálà yìí lórí súnà yìí ó kọ́ ọmọ ẹ̀kẹ́ nípa ọmọ ìṣẹ̀bù sí bẹ́ẹ̀ mi ara mi tí wọn mọ̀ kẹ́kọ̀ọ́ ìkéwùkẹ́ ló ń ké àwọn ọmọ jẹ láíláí wàkọ̀tà ìlànà sàbíkọ̀n ànàsìlọ́rọ̀ bídáyì yẹ ewúdu hàtà yẹ sí ọ̀rọ̀ tìbárọ̀ ìwọ náà bídà yìí Sheikh Barbahari أصول شبه سنة البربهاري وأن واحذر صغار المحدثات من من الأمور فإن صغار البدع يعود حتى يصير كبارا وكذلك كل بدعة أحدثت في هذه الأمة كان أولها صغيرا يشبه الحق فاغتر بذلك من دخل فيه ولم ولم يستطع المخرج منها فعزمت وصارت دينا يدان به فخالف الصراط المستقيم فخرج من الإسلام بالسبت تعالى سؤالين sheikh alimami barbahari sọ wípé wahzar sighara al-muhdathati min al-umur sọ́ra fún àwọn kéékèèké àdádálẹ̀ nínú àwọn àlámọ̀rí àwọn nígbà táwọn ọmọ jàbàtà wọ́n ti jẹ̀fọ́ lẹ́nu ní ìsìnwọ̀n lóòrọ̀ barbahari mọ́ o torí barbahari pé bídíà ó kéré àdáda nínú tíra yẹn náà wọ́n rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàkásí ìhàn wọn wọ́n ti wá jẹ̀fọ́ lẹ́nu nísìn ẹgbẹ́ òun ọ̀dàkọ̀ barbahari bábáyìí nísìn èsù wá ni o bá a ti wá lórí jẹ bá a ti lọ́ọ́ ti jẹ̀fẹ́ lọ́rùn ó tún lè padà sọ pé ṣé ẹ̀mọ̀ kọ̀ọ̀kan ní fẹ́ gbà pé wọ́n ti móhun kò sì wí mọ́ ìlárí nìkan ló kù báyìí ó ti kọ́kọ́ wí ti ṣe àǹkọ́tí kọ́kọ́ tàbí wí ti ṣe kàlùbáni náà tó ń ṣe kàlùbáni náà òpin bídíà kò wí òun náà mọ́ ó ní ṣe kàdùnú sí làlàbáàdì náà òpin bídíà <laughs> ó ní ṣe kì násìr ṣe kì sáàdì Abdulrahman Sáàdì ó láwọn náà òpin bídíà gbogbo ẹ̀ ló ti jẹ̀ fọ́lẹ́nu nígbà tá ibi táwọn àbá tí ìlànà àbá ti pín mídíà tó kéré àbá ìta ti fi hàn. Imamul Barbahari sọ pé wáhí sàrṣe ọ̀rọ̀ muhdathati minal umur sọ́ra fún àwọn kéde tí àdáda lẹ́nu àlámọ̀rí àwọn ọmọ ìjàmbá tá tó máa ń sọmọ ń gbé tí àyíká ti tẹ̀tẹ̀rẹ̀ máa pè wọ́n pé ṣé bídà kéèké ń bẹ lọ́dọ̀ tiẹ̀ kí n tó kà á lónìí kò sí kò sí bídà kéèké ń bẹ lọ́dọ̀ Barbahari o <laughs> ọmọ pé ọtí yàtọ̀ sí ọ̀rọ̀ báyìí tó ní Barbahari sọ pé wahzar sọ́ra fún ṣìgọ́rọ̀ muhdathati minal kò sí kéèké àdára rẹ̀ lọ́dọ̀ jàbàtà láyé àtàwọn ọmọ rẹ̀ gbogbo ẹni tí ń sọ náà nù wọ́n ní <laughs> tí ọmọ sọ ní tí ń sọ kọ́ àgbọ́yé ni gbogbo bí tó bá ti ń kéwú láyé ni ó gbé lọ́kọ́ oníkẹ́tù fún ọ. sórí báyìí nìsín kéwú sórí ọ̀rọ̀ tó bá ti lẹ́lẹ̀ yóò ṣe kínní àfẹ́ntí ọba tutù kùtù. wọ́n ní fa iná sí rọ́rọ̀ bídà yìí yà éwúdù hàtà yà sírọ̀ tì bárọ̀ nítorí pé bídà àdìmọ́ padà di ńláńlá ẹ̀dá kò sí ọba sí kéèké tí ò sí ńláńlá wọ́n kéèké máa di ńláńlá ṣé bá nìsín so inshallah ta'ala ẹ bá ń tún play rẹ lọ síwájú. bí bíbí aláàjì kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ojú kékeré yìí ló máa fi ń wò ó títí tó fi di nǹkan tó ṣe gbòòrò tó gbòòrò mọ̀yà lọ́wọ́ ó ní kọ́ àlọ́ ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí nìsín ń bẹ ń bẹ pé èèyàn gbọ́dọ̀ pé ní àti mọ̀fásí kọ́ wá mọ̀káfẹ́rọ̀ àfáà ló kọ́ sí bẹ́ẹ̀ ẹ̀jìrì báwo ó ti lé ní báwo tọ̀ bàbá ó ti méjì náà níbi tó bá ti wò lá nìyẹn o tọ́ba tún ó wá yá ìwọ́n lórí hadithi kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar ìtọ̀ lórí hadith yẹn ẹ wá wo ti ṣe nǹkan ń bẹ́ o ó ti méjì pé gbogbo àwọn kìnnì ilẹ̀ yẹjú ìyànjú rẹ̀ ẹ̀yẹjú rẹ̀ ẹ lọ́wọ́ ní kò tí ì lọ́la nìyẹn torí ilé tó tún tó fẹ́ mú wáyìí so àìdè ní bẹ́ẹ̀ yanjú ẹ̀ láàbọ̀ sera ní sìn kọ́ńbà àdàrúkọ tó dọ̀la àìsàn láti bẹ̀rẹ̀ afresh. point number three tó fi sọ pé ṣẹ̀ṣẹ̀ ní mi láì lòkun bídà òun náà ni hadith kullu bid'atin dalalah tí ṣẹ́ẹ̀tì fẹ́ mú wa. sọ àwọn ọ̀rọ̀ tí ṣẹ́ẹ̀tì wa sọ lábẹ́rẹ̀ òun ló fẹ́ kà tó bá ti wá kà tán inshallah àwa náà wá sí kí ni àwa sọ àwọn àlàyé tó kù bẹ̀. tó sẹ́rí nǹkan tó fà á tá a fi ń ṣe lé báyìí òun ni wípé láti lè expose aláburú ni. onílù kan ò ní fẹ́ ọ́ bàjẹ́ onílù kan ò sì ní fi ojú. Ṣẹ́rí tí jàbàtà bá bọ́ ta lónìí, wọ́n máa sọ pé tẹ̀kí ní òun, tó máa fẹ́ kọ̀ọ̀rì jí lòun, tí ò máa pàpẹ́ mára sàlàfíà, tí ò máa pàpẹ́ mára oní súnà. Wàláì ìwọ̀nba ni a kà máa ta kò wá máa sọ pé ṣàǹgbógbó yín náà ṣẹ̀fẹ̀ ní tẹ̀yẹ kọ̀ọ̀rì jí àbí. Ṣé ọ̀rọ̀ rẹ̀ ó tètè kíyà? Ibi tó fi pàbá yìí ni pé wàláì ó ní tóun ṣe yí gẹ́gẹ́ ní súnà. Sẹ́mi pé àwọn atáwọ̀ adẹ́gbẹ́ súnà dání tá sí súnà. Ṣé nǹkan súnà ló kọjẹ́ a nígbà kọ́ bá dáwà sàlàfíà jẹ́ eléyìí lọ́ba ló fi jẹ́ sí pé súnà láwùjọ yìí táwọn yẹn bá rí yín báyìí wàláhì ọ̀nà tó ń gbà bá yín lò wọ́n máa sírò yín papọ̀ mọ́jà bàtà ni tẹ́lẹ̀ omi bá rí yín báyìí tó bá lójú tó bá fajú ro báyìí nítorí àwọn ìwà burúkú àìlẹ́kọ̀ọ́ tí ń bẹ lára àwọn ilé láti lọ láti oríṣiríṣi àwọn wàhálà àtàtì lọ yanjú báyìí tá a bá dé báyìí ọ̀tọ̀ láwọn kọ́ yanjú báyìí ṣe jàbàtà náà <laughs> wàláì níta àwọn kọ́ yanjú ni pé àwọn èṣe jàbàtà o torí bẹ́ẹ̀ bá ṣe wá wí tòun ti bẹ́ẹ̀ bá ṣe wá wí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ gbórí yín sọ́lẹ̀ wọ́n sá máa sọ pé jàbàtà náà ní ilé wàhálà tó ti dálẹ̀ yẹn ó ti ba dáwà sàlàfíà yìí jẹ́ débi wípé àwọn èèyàn tiẹ̀ wá mọ àkíkọ́tù sàlàfíà mọ́ so àkídà kọ̀wárì ti ń pèpè sí yìí àkídà jama'atu takfir wal hijra ti ń pèpè sí yìí àkídà àjàdíyà tí ń pèpè sí òun làwọn èèyàn ń gbọ́ yín ní sàràfíà ṣé bá nìsín tó láàbí gbọ́dọ̀ dákẹ́ gbogbo bí tí bá ti ń kà àkúkà tí bá ti ń kà àwọn àfa tí àwọn àfa sún náà ní kàwùkà á máa kà á máa ṣàlàyé insha Allah tó bá ti ka tíra yìí tán the next thing táwọn àmú ni pé àfa àtọ́ wá ṣe tíra yìí gẹ́gẹ́ tẹ wọ́n wá pè é wọ́n pe àfa yìí tẹ́ á wà á pílé ohun àfa yìí fún wa gbogbo táfa yìí wá sọ nídìí ẹlẹ́ẹ̀kíní ètì àtẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ lásàlàyé pé àfa yìí ń jẹ́ kó yẹ pé etí àbàtà ń kà yí o tẹ́gbẹ́ gbogbo bíi ti ń kà ẹsẹ̀ àní kò rí dàbí àwọn wa ń tọ́ka àní tí àbá mẹ́ni kọ́ yẹn àní tí àbá mẹ́ni kọ́ yẹn pẹ̀lú gbọ́dọ̀ ọba bóyá ń táwọn wa mú bóyá bóyá bóyá ìkúsọ̀ là ń sọ àbá gan wa kọ̀ǹfà mẹ́ pé ń táwọn wí kọ́ ni wí gbogbo tí àbàtà ń tu yìí kéwú ti ń tu yìí gbogbo ti ń tu yìí tí ó kéde àwọn òwí bẹ́ẹ̀ wà lọ́ọ̀ ẹ ti understand so mo rò pé jíjẹ́ ìsìn kan bá tí wọ́n sọ pé àwọn òwí bẹ́ẹ̀ sàn pé ọ̀rọ̀ ti pa ẹ̀hẹ́n so eléyìí báyìí ó là ń fa ní pípé táwọn brọ́dà sí pé

so tí tí òdodo tí ó fi hàn sí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń wá òdodo yàtọ̀ fún ẹni tó bá fẹ́ sọnù ṣéra ẹni so kọ́nà wà lékelá kó dáhùn kó sànù ẹnì kọ̀ọ̀kan wa tó ti bá ṣe ń wí tó yìí náà ẹ̀yìn tó máa receive àwọn messages lórí whatsapp lórí facebook táwọn ọmọ yìí tó sì tó máa sẹnu belebe pé ìwọ kìíní kan kèfèrí ni ọ èdìbò kèfèrí ni ọ báwa kèfèrí ni ọ ẹ mọ ọ̀hún tara rẹ <laughs> kèfèrí ni ọ kèfèrí ni ọ ìwọ ò ní adẹ́tòfin mi wọ òsì láì jẹ́ náà kèfèrí tiẹ̀ nù ilé ṣe kèfèrí ọlọ́run ṣé bá ní ìṣòwò

sábàlì ọba lè sọ̀rọ̀ ṣé bọ́ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣe mẹ́sìn rẹ ni wọn náà wá dìfẹ́ǹdì ẹ̀ bọ́ta ṣé bá nìsí so kò kíkọ́ wá yí ọmọ lọ́wọ́ kọ́ ọmọ níta bá rẹ òfin lè bọ́ta ìgbà yẹn lọ́ mọ̀ pé kéwù sọ̀rọ̀ ké lóbi mọ ìdí tábà rẹ fi ń jẹgi kò yí sí àbá rẹ òdede máa jẹgi kéwù òdún ké ṣé bá nìsí so torí sọ bá bọ́ta ó kéwù o ìdẹ́rùbọ̀ wà mọ́ kéwù tí o kọ́lọ̀ bàdé kíra kó sàrẹ́ subhanaka alhamdulilayi ashhadu illa ant astaghfiruka wa atubu